léyìí tí ó tó fi àánú ẹ̀ tí ó fi dá padà sí ìdòkú wa ilé ìlú ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún fifteen ìlú oṣù sọ̀wáì ẹgbẹ̀rún ọdún tí ọgọ́rùn-ún mẹ́rin ọdún ẹgbẹ̀rún tó máa ń kàdé ní ìgbésí ìgbésíra. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الآن الله سبحانه وتعالى هذا مع تسواج انه كتاب الأدب المفرد للامام البخاري رحمه الله انه نعبا وليتها وليسلول باب لا يلدغ المؤمن من جحر مرتين انه نعيجو يواريكي àlè في ìpalára bá kí ni wọn bí wọn là gágá yẹ ejò ó lè sáyà bákan náà àkekèé òun náà lè já yẹ jẹ ẹ̀ńtọ́ bá jẹ́ mú mi nínú a lè fi sùtá ṣe mìíjọ́ rí nínú ìsàyẹ̀ ọ̀kan mọ́rọ́ tẹ́lẹ̀ lẹ́ẹ̀mejì. ẹni fáwọn kan náà máa ń sọ yìí pé nítorí bá ń ṣe lẹ́ẹ̀kan àyẹ̀ kó sì yàn ilé ilé àfa ìbùdókòrò ìdùnnú yìí pé tóun bẹ́ẹ̀ lánàá yìí ló ń kó sí i. ẹ̀yà sọ fún un pé lálẹ́ àá ọjọ́ bí èdè Yorùbá ni wọ́n ti rí Yorùbá yẹn ló òun tó kó sílẹ̀ àkọ́kọ́ òun tó kó sílẹ̀ kejì à ẹ lọ fún wọn ìbọn bẹ ẹ dọ́jẹ́ mú mi lónìí láàyò ọ̀dọ́gùn mi jọ rí a lè fi sùtákà bọ́yá ìjọ ọjà jẹ ni mi jọ rí nínú ìsàkàn mọ̀rọ̀ fẹ́ ó ti sábẹ́ lẹ́ẹ̀kẹ́ à sẹ́yìn omi ìtúlẹ̀ àbí ń bẹ̀ lẹ́ẹ̀kú ni àà. حديث ti ń على ní abẹ́ حدث wọn عبد الله بن abdullahi ibn salih. عبد الله بن صالح قال حدثني الليث قال حدثني يونس عن ابن شهاب قال اخبرني سعيد بن مسيب عن ابا هريره رضي الله عنه اخبره ان رسول الله صلى الله عليه وسلم قال أري أولي عبد الله بن صاري حدثنا هو حديث وجه الليل هنا سوف من يونس سوف من قال قد ابن شهاب قال سعيد بن مسيب قال أبو هريرة قوم يقول الله صلى الله عليه وسلم قال لا يلدغ المؤمن a kò gbọ́dọ̀ kó ìpalára yẹn ní pé sùtá ò gbọ́dọ̀ kẹmu mi ní. minjọ rí nínú ìta kan mọ̀rọ̀tẹ́n lẹ́nu. ìyẹn ni wípé mòmíní gbọ́dọ̀ jẹ́ni tí ó ní ìpinnu tí ó dẹ̀ máa sọ́ra. bí pé kò ní gbà kẹ̀jẹ́ lẹ́ẹ̀mejì. wọ́n lọ́rọ̀ yìí lè jọ́rọ̀ ẹ̀sìn gan o lẹ́sìn máa rẹ́ lómi báyìí nínú àwọn jàmáà tí wọ́n ń wọ́n bá di kó lu jàmáà fẹ́ ó ti bọ́ lómi. <laughs> ẹni tó lọ́wọ́ ṣe àwọn ọ̀tẹ̀lé yúnúṣà mọ́ ọba tó lọ jẹ́ kí ló ń ṣe ọba ní sẹ́ẹ̀bì lókùn tó ń ṣe. káwọn sá ti kú lẹ́mùú àní tààwù làwọn ti ti tààwù nù tààwù làwọn ti àwọn ti kó níbi ti ọ̀dọ̀ irú tààwù tààwù làwọn ti báyìí. tòyí náà lábọ̀rí ẹ̀sìn nìyẹn ẹ̀rẹ́ pé kọ̀ọ̀tọ́ kọ̀ọ̀tọ̀ náà kọjá ní pé nù ṣàkẹ́ báyìí bẹ́ẹ̀ ni nǹkan tẹ̀sí ti máa já ẹ̀ jẹ lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì ó lè jọ́rọ̀ ẹ̀sìn ọdẹ lè jọ́rọ̀ ayé. méjèèjì náà èèyàn gbọ́dọ̀ ṣọ́ra. okó mẹ́nìkan òòrùn ọ̀rọ̀jà ọjà ló sì lọ́gbà nínú ọ̀yọ́ bá tó wá kọlu fún wa tó kó kejì náà kẹ́ bá ti mówó ìwà ń sùn. nígbà táwọn ah, owó ilẹ̀ tó lẹ́ẹ̀kejì ẹni àkọ́kọ́ náà lọ́gbà áá. Ah, ah, ìwé yẹn sọ fún ọ pé kó sọ fún pé ọjà àtàkọ́kọ́ kó wá ná tó bá kẹ́kẹ́ máa bá àṣepọ̀ ni lọ. wọ́n fẹ́ẹ́ fi hadith yìí bí òwe lọ́fẹ̀ẹ́ ẹjọ́. ìlànà yóò dàbò mìínú àní fi sùtá àní fi bámú mi. bóyá bí pásọ péjọ máa já jẹni mìjọ rí nínú ìsàkà mọ́rọ̀ ẹ̀yìn lẹ́ẹ̀mejì nínú àgbà yìí táwọn àlọ hadithi wọn ni pé ìsọnilára mínà tẹ́fìl ikọ̀ yẹ kéèyàn ya òpònú òpònú àti pé kéèyàn sì máa lò làákàyè tí gbogbo ńlọ́wọ́ rẹ̀ ṣe máa lò làákàyè kéèyàn jẹ́ kórè rẹ̀ pé. àti pé táwọn tó wọ hadithi yà máa rí bẹ́ẹ̀ pé ẹni tó bá rí nira lẹ́gbẹ̀ẹ́ kan ọgbọ́dọ̀ jìnnà síbi tó ti rí ìnira yẹn wọ́n má jàdí ní atúnkó sínú ẹ̀ ní kíni o lẹ́ẹ̀kejì. bẹ́ẹ̀ làwọn kan máa ń sọ yìí pé ẹni tí wèrè bá pa yẹn báyìí nípa ìsọ́ lára wọ́n bá rí mẹ́kù tí ń bọ̀ báyìí kíni ó ti o yóò búré lẹ̀ ní bóyá òun lọ́kẹ̀ báyìí ìjọba ọlọ́pàá yọ oúnjẹ ló bọ́ yàtọ̀ tó ń gẹ lọ́wọ́ akọni eléyìí mẹ́kò ni mẹ́kò ni ẹ̀rí wọ́n lè wọ́n àgbà lérò nù alimọ́fìmìlò níbí báyìí òun náà ni alikayi alihazi yẹni pé ọlọ́pọlọ pípé fífi máa ní ìpinnu ọlọ́pọlọ pípé tó máa ní ìpinnu èyí tó ṣe wípé ìfọdúnkọra jẹgá ọkẹ àà tìmọ́lẹ̀ kan gbà fúlà kọ́kọ́ ò lè gbà mélé yìí rẹ̀ lẹ́ẹ̀kejì ṣùgbọ́n mòmìnir tó bá ya òkò nú fọkàn ni yóò dàgùn ní rọrọ inú sáyé ọ̀tá ejò lè sa alẹ́ mẹ́wàá mẹ́ọ̀ tóun bá yà ìyá ewúrẹ́ lọ́wọ́ fi lè sáwọn ọmọ ọmọ fi ń kọ̀wé gbà wọ́n wà ní kúkú ìwúrẹ́ jẹ́rẹ̀ lé tó bá jí àkúpọ̀ nítorí àìgbọ́rọ̀ rẹ̀ wọ́n bá lu ewúrẹ́ yọ́gbọ́n tó méjì pépé yóò tún padà síbi tó ti jìyà lẹ́ẹ̀kan ẹni pé wọ́n tún kìlọ̀ pé ẹ̀yẹ ọmọdé ẹgbọ́ ẹ má ti bí ewúrẹ́ ẹ̀rọ aláìgbọ́n rẹ̀ wọ́n tún ti sí ọ̀sìn. Téèyàn kẹlẹ́ bá lọ ya àlétílápá. Bí tó ti jìyà rí lẹ̀ lẹ́ẹ̀mejì kódà yóò sọ yọ lọ jẹ kẹta yóò tún jẹ kẹrin ẹ̀ka o. Wọ́n ní kí ẹ dákun ẹ má ba ká mi jèrè ẹ bẹ́ẹ̀ ká àrùjọ ẹ ẹ ká àrùjọ jìyà bẹ́ẹ̀ ah ìmọ̀ bẹ́ẹ̀ ah. Mo máa wá bọ̀ ní kílè mi wọ́n á sọ kẹ́kẹ́ sí. Àfẹ́rẹ̀ ìyá ni tọ́ba àríyàn kiri ni torí bẹ́ẹ̀ ká mùsùlùmí àsọ̀rọ̀ àkàyè rẹ̀ gbọ́dọ̀ pé bóyá ní ẹ̀sìn ni sẹ́nìkan bá fi ó fi búrẹ́dì kóyé lómi ẹ̀bẹ̀ lákọ̀ọ́kọ́ kó tó wá délẹ̀ kejì ó ní èyí tí mo tún gbé wọ́n báyìí ni àà ah, onírọ́ kò sí wọ́n jọ yàtọ̀ sáwọn èké mi tí wọ́n máa parọ́ fáwọn ará yé nítorí kíjọ wọlé ikú ẹ̀kú lọ́dọ̀ ẹ̀dúnṣà ẹ̀dúnṣà wọn kẹsàn-án àti ẹ̀lẹ́ lọ́ọ́ tẹ̀lé inú sàkẹ àkekèé méjì àkekèé ti fẹ́ ta ilẹ̀ méjì nìyẹn lọ́pàpọ̀ mọ́ra papọ̀. mọ́dájú asálàm ìlànà gbogbo mùsùlùmí ayé lọ́gbọ́dọ̀ jẹ́ ni wọ́n fi ń gbé ní sálàm ìlànà àwọn mùsùlùmí parapọ̀ níjẹ́bẹ̀. ìgbéyẹ̀lẹ̀ rẹ̀ mẹ́nìkan tó máa sọ pé jàmbá kan lòun àbóhùn kẹlà mẹ́rù ọ̀gá àbá àti sálíkọ́sí ló wẹ̀ sàmì irú kí ló gbé sílà dání sí ọ̀ wóróworó. ṣéjọ́ ni ẹni lọ sùkú láti jọ yìí ẹ̀yìn lẹ́ bá yọ̀ wé fún títà yìí pé kọ̀kọ́ yìí. ìbá bá àtọ́ lóhun sálíkọ́ ìbò pé rẹ̀ ń títà ní olórí kọ́ lòun òun tó sàgbọ̀rọ̀ bọ ojú ọkọ̀ akẹ́kọ̀ọ́ rẹ̀ gbọ́dọ̀ àpapọ̀ mọ́ra pẹ̀lú anígbèsè ẹ ní àwọn ọ̀dẹ̀ òkè odò bóò ní kìlísì lọ níbẹ̀ mọ́sálásí bá èyí jẹ́ bí sáà. bọ́ọ̀sì ni àwọn èèyàn fi ń ṣe dáwà láàrin bẹ̀yẹ. sùkúù èyí tí wọ́n sì ní kó gbogbo wọn bọ̀ bọ̀ wọ́n ló lè kọ́ gba abẹ́rẹ́ lóògùn. wọ́n ní ah ìyàwó yìí ni wọ́n ní ọyẹ́jú ìyàwó yìí yẹ́jú rẹ̀ látàlẹ́ tó dàdà ṣùgbá wọ́n ní ah tọ́wá ẹgbẹ́ wọn kó abẹ́rẹ́ wá òkú ni wọ́n á ní kó máa kú bọ́dún rẹ̀. máàsì lè ní ó yìí gẹ́gẹ́ ni kò mójútó wọ́n ní kí ló wọ́n láwọn ọmọ akẹ́kọ̀ọ́ sùkúù làwọn mójútó ó ti tẹ̀sẹ̀ lọ sùkúù. àárẹ̀ lọ lé ìwé rí tẹ wáyé àtúnṣe fi fóònù lé wọn káàkiri gà èmi ò kúrò yín sùkúù lọ́dọ̀ ọ̀dọ̀ wa o ọdún méjì mo sì ló ń bẹ ìrìn ilẹ̀ kẹrin kẹsẹ̀ wa máa sọ àwọn ọmọ bí wọ́n ṣe kírun táyé dẹ́gbà yín bẹ́ bọ́wọ́ ó ṣe kírun bọ́wọ́ ó ṣe kíjú wa àtẹ̀mí fóònù lé wọn kì tó a dá wàhálà fúlàní gbòòrò káàkiri láti kí lóde ẹ èmi kẹlẹ àwọn student à lẹ́yìn bàbá tó ti pé ẹ̀sùn ọba ṣèbò lọlé padà wá wọn bá sọ sí iye ẹ̀gbọ́n ṣé ara wọn náà tún lẹ́yìn náà. torí bẹ́ẹ̀ máa mọ̀ kí àdàlìsánú hom ayé àlìsínẹ́tò hom màá tú lẹ́tà láti sẹ́ni ọ̀hún ilé yìí báyọ̀ káwọn wọn ti dùn tó ẹ̀mí ìdẹ́sí sí wọn. gbogbo àwọn kẹta wà ń sọ yìí kò síbi tẹ́ gbé wọ̀ tí ó èyí sì ti gbéraga àwọn kí olùdíje ní kẹfà dá yẹn lójú ìyẹn máa fi ń gbá ní nìkẹ́ sóògùn lásán ìdẹ́lógún jẹ́ ṣùgbọ́n orí ilé ọ̀rọ̀ international ni o táwọn sọ tó wáyé kí o káwọn náà máa wí máa ń dá wọn lójú káwọn náà gbé e fáyé tí wọ́n wí fáyé káyọ́ gbà á báwo èèyàn ọba sọ̀sọ̀ kú sọ tí wọn bí ọba bá wọn ní ọba ní bá wọn sábà wò. torí bẹ́ẹ̀ mẹ́ni àjò sálà fún mẹ́ni àjò mùsùlùmí parakọ ni. ọ̀rọ̀ yìí tó fi ìpìlẹ̀ yẹn lílẹ̀ wò lànàbì sallallahu alaihi wasallam wò làkọ́kọ́ sálà àzọ̀kọ́ àlùkò sálà fi tira rẹ̀ wọ́n ti ṣe béèrè yẹn lẹ́kọ̀ọ́ wọ́n fi tira rẹ̀ lọ́rọ̀ tó sọ sí Fatima létí ọ̀rọ̀ pé mo ti fẹ́ kó láyé o ṣùgbọ́n tí mo bí etí lọ tán àkọ́kọ́ aráalé mi tí ọwọ́ abámi ìrẹ́ fàbímọ ni o torí bẹ̀ wọ́n ní ìmọ̀ sálá àdẹ̀lájì mọ́ńdà láyé ní ìsáájú eré tí mo jẹ́ fún àbíbi sọ́lọ́ bá sálá ó pera rẹ̀ ní sọ́nà ó bìí ẹ̀ yí pé gbogbo àwọn mùsùlùmí la bí access sórúkọ yẹn. ọ̀rọ̀ tó bá ti wá ń tako lé ìyájọ́ ìkórè àṣírí lọ́nà ni. ẹ ká òkú lọ́dọ̀ ìṣẹ́sọ tó lọ jọyìn àwọn sálàmù tí wọ́n jọyìn. wọ́n gba fọ́ọ̀mù ni. wọ́n ò ráwọn alẹ̀ mọ́bì kẹ̀kẹ́ rárá ló fi jáde pé àti arúgbó àtàgbàlagbà wọ́n fẹ́ tọ́hún dáwì torí kò síbi tá à ń kó wọn lọ. kò síbi tá a fẹ́ wọn lọ àdìsíwò ẹni ọba wù ló lè wá bẹ́ẹ̀ alukọ ilé ẹni ọba wù ó lè wá bẹ́ẹ̀ bí ó wù ó lè lọ bòmí ọba ti lọ gbọ́ kọ́ lọ lọ́hùn kọ́ lọ rọ̀ sóòn àlẹ́ àfáàbì sálàfì àbí ìfúnbà kọ́sà ti lọ gbọ́ kọ́ bàbá lọ gbé kù bí ó ti máa lọ gbé bàdẹ̀ kọ́ lọ Àbújá ní orí ọlọ. nítorí bẹ́ẹ̀ mọ̀kàdí yẹn jú ẹ̀ rí wọn láwọn kan wọn láwọn kó kìlómítà wọn ẹ bọ́dá ju sálàfù làwọn à ẹtù ẹkọ níbi kan ẹtù bọ́ọ̀bì kan àwọn yunifà kejì nínú ìdàrẹ́ sí abẹ́yìí kan ẹlẹ́wọ̀n alábúlé kó wọn lẹ́rú abẹ́yìí pé ẹ sísá rúkọ́yà ẹ bọ́dá yàkú ẹ kílẹ̀ ní sí ọ̀rọ̀ kíní báyìí ẹ wàá lọ tẹjú ọ̀dẹ̀ ọlọ́dẹ̀ sọ́sì ẹ̀ka àwọn alágbájọ́ fẹ́ra wọn kílẹ̀ kan eléyìí àwọn ìwọ́n táwọn ayẹyẹ tó pọ̀ ju gbogbo eléyìí lọ àwọn ọ̀rọ̀ ayé rẹ̀ nígbà tá sọba a yẹ sèjọba a kẹkẹ a kẹkẹ ọ̀ságbára kẹkẹ fún wa sábà pẹ̀lú kẹfà máa sọ fún pé ẹ ti sa rògbọ́n yà kíní kẹ ajébí tani. tòtòrí bẹ́ẹ̀ lọ́wọ́ aláwọ̀ lò ó láyò ìdágò mọ́mìnù fún ẹ ìkẹlẹ̀ ayọ̀ ìdágò mọ́mìnù ní jọ̀rín lọ́rọ̀ tẹ́ lójú bẹ́ẹ̀ gbogbo kó lọ́nà inú sọ tún fẹ́ wá ọtún fẹ́ ọtún mọ́dájú sálàfù lọ́tẹ̀lẹ̀ à mọ́dájú oríire nìyẹn nígbà tí èsì lẹ́dẹ́ nìkan wá jòkó tọ̀dọ̀ tí wọ́n fi báyìí ọ̀hún pé tó bá lè rí báyìí rí tọ́sá wà lórí qala Allahu qala Rasul wa ala fahmi salafi salih wallahi ń sàmà rẹ̀ <laughs> ọwọ́ àpẹ̀lú tó bá rí ẹsẹ̀ rí nìyẹn torí bẹ́ẹ̀ má jẹ́ wọ́n lo àdéhìsì yìí fọ bí kò ṣe pé eléyẹn jẹ fún tó àléhìn yìí tún jẹ́rìí takò wọn ni ìgbẹ́kẹ̀yẹ kú ní kìlómítà kó tún bọ́ sọ́dọ̀ ọrú wọn ni wọ́n tún kó mọ́rú gàdí yóò tún wà ní ọ̀dà wà pé jókòó má jókòó ẹ sórí mímbàrí ẹ lọ kéde ìyáàsà lórí mímbàrí àwọn yẹn wọnú ẹ̀tẹ́ wọn làwọn alùsùn náà ń ẹni wọn fẹ́ kíra wọn ẹgbẹ́ àti wọn àti ẹ̀ṣẹ́ lójú tì ẹjá tí wọn bá kíra wọn mọ káwọn èèyàn bá bára wọn jà ìdí wọn sọ pé wọn ti ṣe yàtà ń gbé wá nìyẹn nígbà táwọn wí ń jèlò òní lè fòfò làwọn àfáà ìfẹ́ wà àṣà mo wá kan náà ọmọ ìyá wa tí wọ́n ní wọ́n ń ṣe fanfa bẹ́ẹ̀ lórí mọ́kìlódé tí wọ́n lè kíra yín wọ̀ wá àti lágbẹ́yà àti tàbẹ̀tì ó lè sáà tẹ̀lé dá sí ó lè fi oúnjẹ tí ń kìlọ̀ fún akẹ́ abájí bẹ́ẹ̀ jẹ lónìí wọ́n lọ. orí torí jàmbá wáyé mo ní sábà sọ pé yọ wáyé àbá ni yọ wáyé ẹ̀ àwọn àwọn òkú àwọn táwọn ti sún náà mo ní sọ bí àti àtàkì àdámọ́ òṣèlú ni kí wọ́n wáyé kíjàmbá wáyé kẹ́fẹ́ wáyé ọ̀rọ̀ pé yẹn dárúgbọ̀n tí ò sí mbẹ́ lónìí náà ni mo dá wí kì í tí ì fẹ́ o àtẹ̀yìn dá wí fún àtàwà dá wí alihamdulilayi gbogbo adé làdúrà láyé wọ́n ti lónìí gbogbo làwọn eléyìí gbogbo ẹ ti lé jù ẹ ẹ kéde kan sábà áwò wọ́n rẹ ni wọ́n dẹ̀ wọ́n rẹ mọ́ sí lẹ́lẹ̀ fẹ̀sùn jàmbá kẹra yìí. ó lè fọ́ àwọn ẹ̀mọ́ bí ìyá ìfìyàdẹ ọjẹ ọjẹ àyà min àyà tó ti fà àmì kan nínú àmì táwọn fún mi lẹ́sìn si lè yẹ kò si, sọgbọ́n ní ẹgbẹ́ dá sí àdìkẹ́ ti ìfìyàdẹ ní ẹgbẹ́ fẹ́sọ̀ sílùú ẹ̀ ti jàmbá gbogbo aládé ń pariwo àgàgà òṣèlú nìzọ́ọ̀nù dìmọ̀kàrà fi tí wọ́n lò yìí democracy sísẹ́ẹ̀mù democracy tó ń lò yìí dẹ́dẹ́ ni kí jàmbá wáyé ẹ̀ ìyẹn náà jẹ́ àyà mi ni àyà tún ní fásitì lọ́rẹ́ yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí bá ti kà yí bí nǹkan bá yẹrù jùlọ ó wà nínú ẹ̀ṣẹ̀ nílá tó ṣe pé àárẹ̀ rẹ̀ kẹ̀ lọ́dọ̀ mùsùlùmí kó ṣe kíni o kó túbá lórí ẹ̀ ni tí ọba túbá lórí ẹ̀ tọ́bi lọ gbé bọ́lọ́wọ́ ọba sùpánù ọ̀tá lọ́rọ̀ ẹ̀ láì ó lè wúwájú ọlọ́run ọ̀dẹ̀ wa ni kì í sì pẹ́ o ló jẹ́ kí n sọ́jọ́ yẹn yí pé à ń bẹ lọ́hùn kọ́lọ́hùn jẹ́ kí ẹ̀yin ẹ dárúgbọ̀n sí tẹ́lẹ̀ ịlọ lọ sàkùsì ọlọ́run di ewu fún ipò tọ́ yín lẹ́nu ẹ̀ lè dé bẹ́ẹ̀ òun ti yí o. tó ti di báwọn ẹ̀yọ́ tún kó yẹn mọ́rúgà irú ẹ̀ tó bá ti dé sábà wọ̀ sọ́wọ́ àdéwọ́ ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu nígbà lọ ọ̀dà wọn lágbájá ẹ̀ okó lọ́dọ̀ inú sà gbọ́dọ̀ inú sà kejì nínú ọba ọ̀yẹ́ká wọ́n bá rọ gbogbo wọn tì í wọ́n ti nú ẹgbẹ́ aláta olóṣèlú dé òun náà ni wọn ò tí ì bá dídì kan ló di wàhálà yìí o ló ti bá a sẹ́nu pé ní sísáwá sí wàhálà fún àwọn apá níjà mẹ́rìndínlẹ́ nígbà ẹ̀dá fẹ́ máa kíra yín àrùn òṣèlú kò yẹ kó lè fàjà kò sí á nípa bí ẹ̀jẹ̀ bàbá àtọmọ sí òní fà dẹ́jẹ́ yóò fà tọ́pamọ́ sẹ́ra wa ni kí ló tọ́ ṣẹlẹ̀ láàrin Sàràkí bàbá àtọwọ́ rẹ̀ nígbà tí bàbá lóun kò lé ajọ́ òbúrẹ́ là ipe ikú ni òwò ọba gbé seré ọmọ rẹ̀ sì ní gẹ́gẹ́ àbúrẹ́ là yìí ni tí bàbá fi kó láyé báyìí wọ́n sọ̀tà kù tọ̀bí àwòṣèlú nìyẹn àwa lè má sì dá yéǹjẹ ló lásìkò alákòókò àtọlọ́pẹ gbogbo ẹ̀ làwọn bàbá wa máa ń sọ fún wa gbà tá a wá di òbí wọ́n dáadé sulé wọ́n ṣe gbogbo ẹ̀ láwọn ọ̀tá tó burú jáì lọ́ọ̀dẹ̀ kẹ̀kẹ́ wọ́n hẹra wọn lé mọ̀ wọ́n lè tún pààyàn báyìí wọ́n tẹ̀sí lọ gbógun ẹni tí wọ́n pa ó gbé sẹ́yìn kúlé ẹni tó ń fi ẹgbẹ́ àkùkọ ó sì lè jọ lọ́pẹ́ làwọn. bí ó ṣèlú bọ́rọ̀ òṣèlú ti rí nìyẹn tòtòrí bẹ́ẹ̀ mo kẹ́ni fẹ́ hadith yẹn lójú wọ́n bá láwọn fẹ́ mú òwe yẹn lórí tiwa aláì lórí wa bí kò sí pé alẹ́ bẹ́ẹ̀ni kẹ́ bá kó nínú kó wọn lẹ́rú lọ́dọ̀ yunusa tọ́wá tó lọ́ọ́ bọ́ sọ́dọ̀ ọ̀rọ̀ àwọn eléyẹ ó tún bọ́ sí kó lẹ́rú ní gbogbo ẹnu mo fi sọ. ṣùgbọ́n bẹ́ẹ̀ni yẹn bá sọ wípé hmm, mo fẹ́ di ọ̀rọ̀ ọmọlúwàbí ọwọ́ alọ́ mú mọ́ni àjò sọ́lẹ̀ fún nígbà yẹn ọ̀já sí pé àkèké ti sa ọ lẹ́ẹ̀mejì lọ́sọ̀ bá àjò fún yìí sọ̀rọ̀ ẹ̀yẹ̀ ni kọ́ wá kọ́ wá foríbalẹ̀ lọ́dọ̀ tiwa kájà láwọn onígbà foríbalẹ̀ tẹ́lẹ̀ ìdí èsì kékeré ni kọ́ wá wa ẹ́ kò sí fọ́ọ̀mù òpin dẹ́dẹ́ kó ti jókòó bí báyìí ní orí ojókòó láti máa kọ́kọ́ lọ́lọ́rú ọ̀ọ́lá rọ̀sùlùmù àlàfàmì sọlẹ́fì sọ̀rẹ̀ pẹ̀lú pé làgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni kẹfà lòun lè kó bẹ́ẹ̀ni sẹ́yìn rẹ gbà á béèrè pé gbọ́dọ̀ fẹ́ dé sí lẹ́kọ̀ọ́ àwọn afáwọn akọ̀jàrá bọ́lọ́lọ́ bàtẹ̀ kẹrin ẹ̀rẹ̀kẹ́ lòun wà ní Àbújá wọn nílẹ̀ wà ní kíni wọn wà ní kádò àwọn tó dún jáwúsá náà wà rẹpẹtẹ sòwòrò rẹ wọn tẹlẹ ẹ mọ̀ fẹ́ gbólóhùn orí rẹ onímọ̀ onímbákí mo sọ pé gbogbo ọ̀rọ̀ táwọn sọ yìí òsibí dá gbé wọ́n tí ó ọjà tí gbogbo wọn lẹ́ka yẹn lẹ́ka káwọn lẹ́ka ọba tó bẹ̀ ọba dá ọ lójú kọ́ polówó ẹ̀. wọ́n gbé sáyé lukara ibi ìwò táwa náà ti ń ṣe at least ọ̀tọ̀nẹ̀ kẹ báyìí báyìí ni wọ́n tá à ń ṣe wọ́n gbé jáde wọ́n sì rí àwọn èèyàn jẹ́ ọ̀sọ̀lù wọn fọ́dà kìí ṣe irú wa torí mi ò sí lẹ́nu tí ń dáwọ́ èèyàn sọ̀rọ̀ nínú ayélukára mi ò sí lẹ́nu tí ń fèsì lórí eléyà nítorí bẹ́ẹ̀ ááyà yìí adé àdìsí ká fẹ́ lójú bẹ́ẹ̀ rí pé ànímọ́ọ̀mì ni ó ìsàyẹ̀ ọ̀kan kò gbọ́dọ̀ jásí péjọ ọ̀sán ẹlẹ́ẹ̀mejì níbẹ̀ orí ẹ̀ gbọ́dọ̀ fún ọ̀nà tó lè fi ní ọ̀ríyà nípa ọ̀rọ̀ ẹ̀sìn òun nìkan gbá mọ́nyá ju sálàfù ọ̀gbáládà àwọn ẹni ìṣáájú rere mú wàá ní freedom òní wà ní ọ̀dà kọ̀tún ẹnìkan tí ọ̀kẹ́ máa ṣe ọmọ bá ti wọ̀ bọ́ bá ti wù bó wọ̀ jókòó bó wọlé ní ojú ìbéyìí náà lè wí kiri ẹ mo tún ti wí báyìí ń sì àwọn olùsọ́wọ́ akọ̀rọ̀ sí àdéhùn lẹ́nu. bẹ́ẹ̀ la fi máa ń lálá fẹ̀ sọ́wọ́ akọ̀rọ̀ sí lẹ́nu ni. ẹnì ọ̀dà àbáwọlé mi báàbù mọ̀rọ́mọ bìlẹ́ìlì. حديث دواء على حدثنا عبد الله بن يزيد حدثنا عبد الله بن يزيد قال دخل صحيح بن ابي ايوب قال حدثني يحيى بن ابي سليمان عن سعيد المقبري عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما رمانا ما رمانا بالليل فليس منا قال ابو عبد الله باسنادي نظر wọ́n ní bìlẹ́yìn wọ́n ní inú á wà yìí pé bìlẹ́bìlì ẹni tó bá lè wá ní ní nǹkan ẹ̀jà bí ọ̀fà tó bá ta mọ́ wa tí a ń sọ kan wa pé mùsùlùmí ni wa. عبد الله بن يزيد حدثنا في حديث فوا قال سعيد بن أبي أيوب ينا صفوا يحيى بن أبي سليمان قصف قال سعيد المكبري لا تدع أبي هريرة رضي الله تعالى عنه لا تدع النبي صلى الله عليه وسلم ولمن رمانا بالليل ولبالنابل لما بوابي يعني ضمن لي واني أتعالى a ti tó sọ pàrà kan náà ni wa ọwọ́ ajá wa lógun kọ̀lẹ́yìn sàmìnà kì í sara wa. àbú àtìláwọ́ wa wà nù sàhíhà ẹni pé tàbá yẹn á wà pàjù ká pè wa lóru wa wa ẹni tó bá jù wá lọ́fà àbójú ọlẹ̀ wá ní nǹkan tó lè kó parun bá wa ní nǹkan ẹ̀jà ọ̀lẹ́ ìsàmì nà ìsara wa. kí ló fà nítorí kọjá wa lógun bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ọmọ mi ní kí ẹ já wọn lógun àmì àìnígbàgbọ́ ni òun ló fà ńlò ọlọ́sọ yìí pé sallallahu alaihi ìgbè kan lẹ́yìn sami nà ìtumọ̀ rẹ̀ ni pé lẹ́yìn sàcálà mi hà jìnnà kò sí lórí ìlànà wa wọ́n nínú ẹ̀tọ́ wọ́n yẹ kí mùsùlùmí pé fún mùsùlùmí òun ni kó ṣàtìlẹ́yìn fún mùsùlùmí kó sì gbèjà mùsùlùmí kìí ṣe kó dẹ́rù bà wọ́n lè tọ́ falẹ̀ káàdébí sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yìí òun náà ní kí àwọn ọjọ́ kan nínú àwọn àlùmọ̀nàfíìn àwọn olójú méjì sọ̀bẹ́sẹ̀lú èyí sọ̀wọ́ àmọ́bi tá a wá sí wọ́n jẹ́ tó ṣe yí pé wọ́n á máa lẹ ilé àwọn mùsùlùmí apákan àwọn mùmíní wọ́n máa ń ju wọ́n lè máa ta wọ́n rọ́bà kọ́ máa lẹ̀ wọ́n ní ọ̀fà wọ́n máa ju wọ́n ní nǹkan wọ́n lè lẹ́la nẹ́bí sọ́lọ́ àṣálá ń ti sọ̀rọ̀ yìí wọ́n fojú jọ rẹ̀ ṣùgbọ́n ta òṣìṣẹ́ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ sẹ́lẹ̀ sọ wípé tó bá ṣe bẹ́ẹ̀ fọlẹ́ ìsàmìlẹ̀ torí mùsùlùmí ò gbọdọ̀ gbógun ti mùsùlùmí wọ́n wá gbógun ti wa ẹ gbà pé kò sí lórí ìlànà wa tọ́bọ̀ wà lórí ìlànà wa yọ ọmọ yìí bọ́ yẹ ká gbìjà ara wa ni kì í ṣe pọ́ yẹ ká máa kó jẹ́ ká máa jẹra wa níyà. wọ́n ní sábà wo hadithi ó kó sínú ìdẹ́rùba gbogbo ohun yòówù yẹn pé kullu man fa'alahu minal muslimin bi ahadi minhum gbogbo yóò tí mùsùlùmí bá ti fẹ́ nìkan nítorí ọ̀tá ń bẹ láàrin wọn ó fi ẹ̀fá ti sì yìí ti ó ti fẹ́ wa lé egbò ẹ̀yìn ẹ mọ̀ pé wọn ò ní rí kinní yẹn lónú òṣèlú ta sọ lẹ́ẹ̀kẹ́ abẹ́ sì wọ́n ti gbàgbé pé ọ̀ràn mùsùlùmí jọ ni o wọ́n lè lẹ́ra wọn nígbà o tí wọ́n jura wọn ní nǹkan. ẹ ọ̀ pé ìlọ́ba wá bẹ́ẹ̀ gbé àbí tí wọ́n tí wọ́n lọ nìkan wọ́n lè ní wọ́n ti àkójọ kan wọ́n lẹ́ra wọn ní nǹkan wọ́n ní àlùsùn àti àlùsùn èjò ọ̀rọ̀ sì á yìí sàǹsọ̀ yìí. sọ hadith yìí ó ti ó ti dẹ́kun rẹ̀ wípé kò gbọ́dọ̀ wáyé kí ẹnikẹ́ni náà wà mùsùlùmí nítorí ọ̀tá tẹ̀sí ń bẹ láàrin wa káwa lẹ́ra wa ní nǹkan kódà tí yẹn lẹ́rìn yẹn fi ọwọ́ ta ẹ̀sìn lọ́ba lọ bá ẹ̀ níbi tó léwu ọ̀rá ní ti máa léwu àbẹ̀kọ́ ọ̀rá ní máa léwu tó bá bá ẹ̀ lójijì tó lọ sí déédéé ijú yóò fẹ́ ní sùmọ̀ bá kẹ́ ọ. lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kí ẹ̀ tó fojú rí lẹ́yìn àbí kéèyàn máa kéèyàn máa fi yẹn sáwádà àbí kéèyàn ṣe dẹrù bàtàn gbogbo ẹ̀ pátá ni hadith yìí ti dènà rẹ̀ kọ́ wá já sí pé nǹkan yẹn ó wáyé bóyá nítorí ọ̀tá kan ti ń bẹ láàrin wa òjijì ọlọ́run ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ kò sí lórí ìlànà tí mo mú wa adẹ́tì bá gbàgbé gẹ́gẹ́ bí al-Hafiz az-Zahabi rahimahullahu ta'ala nínú àlùkẹ́bẹ́ ẹ̀yọ wọ́n nínú dábì mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ńlá ni àlámọ̀rí kan ọ̀kẹ́ ló dábì mọ̀ wọ́n ní gbólóhùn dábì tó sálámà sọ wípé lẹ́yìn sàmìnà àwọn ni kì í sara wa bí rọrọ jésù tá a mẹnu balẹ̀ ní. jàmbá èyí tó ti gbajúmọ̀ láwọn iléèwé ń sìn tí sùkúù yẹn ní dùn ẹ̀mí jọ lọ́rọ̀ òun gbogbo ẹ̀ o. irọ́ ti pọ̀ jù ní àwùjọ nàìjíríà yìí o. gbogbo sẹ́tì yẹn ọba owó ni kéèyàn lọ́ọ́ wee ìwé ẹ̀rí wa ni ìwé ẹ̀rí yìí yẹ kéèyàn sì bì. èyí àwọn sọ sábà pé bọ́ọ̀mù wọ́n ti ṣáná wọ́n lẹ́yìn sàbí. àwọn àlùsùn nẹ́nẹ́ lẹ́wọ́ àti táwọn ẹ̀ pọ̀ díẹ̀ ẹ̀wà tí wọ́n wá já wọn bó tiẹ̀ kàwé mọ́ rárá rárá yìí wọ́n kẹ̀lẹ́ fẹ́ kórí wọn jọ́ta. ọmọ tó bá lóun ká kẹ ìpín wọn kò fi tì ẹni ọba lóun pọ̀ ẹni ọba lóun lè fi fúnra òun ò ní dá fóńtọ̀ òun níbí láàyè náà. wọlọ ìkéyà tó máa sínpè bẹ ẹni ọba lóun lè sí fúnra rọ òun àbóńtò òun wá ní àbóńtò òun wá ní àwọn ọmọ yòókù tó ọmọ àdínkù ní dáa fún tọ́bí lóun lè sí ṣùgbọ́n ọ̀há ìṣe tí wọ́n ní kọ́kọ́ ni. Yíṣu yẹn wá di lágbára.

La orí lórílẹ̀‐èdè nàìjíríà yìí torí ọlọ́run àwọn adé tó di pé wọ́n ṣe wáyé kì kíkọ́ ni à ń ṣe lẹ́kùn kíkọ́ ni wọ́n sọ pé wo wọ́n ti gba five thousand lọ́wọ́ wa o owó kí ni wọ́n dẹ̀ ṣàlàyé ẹ̀ dáadáa. wákàtí kẹ́ni ń pè lọ àwọn wèrè òpé kìíní jáde o wèrè bò ó. àwùjọ mi rí èèmọ̀ ń ọmọ lọ oúnjẹ ni mo ti lè ní ìpọ̀jẹ́wò òní lọ. òtò tí mọ bẹ́ẹ̀. ìmọ̀ pé ń sunú ọpẹ́ ló ń rùn mi ọ̀nà ọjọ́kọ̀ sáàrin àwọn ẹni ibi mọ́. wọ́n ń pe sọ afẹ́sọ̀ wéèrè nígbà wọ́n rí bí ọ̀gbọ́n Yorùbá wọ́n rí pé mọ́là ni. ẹni wàá ń gbọ́ fúnkẹ́ wọn ò tún ti kọ́ sí títì sí kágbéwé rẹ wá kágbé wá sísọ oṣù sẹ́ẹ̀ lọ́ọ́ tún bá kọ́. ọba ti aháwé náà ẹ wàá sọ pé tí mo bí sọ pé wéèrè ohun tí mo sọ ni pé sàfẹ́sọ̀ ti dé o. wéèrè wọ́n yẹ báyìí kò sí ohun tó bá yẹ fóun náà ju pé àkóòrè ogún lọ nínú ọ̀dẹ̀ wọ́n tún tọ̀ fún wọn àwọn ọ̀dọ̀ wọ́n ti fojú sùn kẹ́nu àwọn ọmọ sùkúl pé fóun tẹ̀ máa bá ṣe kàtìkàtì à mo ló bẹ̀rẹ̀ dájọ́ sọ lọ́wọ́ dáadáa yẹn náà níbẹ̀ ni à ẹnu rẹ̀ bá fún wọn ti fún lóbi tí wọ́n fẹ́ fún ní kíní tí ó mu ẹlẹ́rìí dòdò lóòtẹ́ẹ̀lì aláàsì kò sí wàhálà ọjọ́ mathematics yìí náà ní wàhálà àti English yìí òwúlẹ̀ tẹ̀ níyọ̀jú nígbà tó bá ti péye tó o pè gẹ́gẹ́ ṣé dáadáa wá lélẹ̀ yẹn ẹ̀ ẹ́ gbọ́n sọ lónìí pé mọ bóde alẹ́ àbá ọkùnrin fáwọn àbá ọ̀fẹ́. ọ̀sọ́gbọ̀n kẹta lè dá ewu yóò ta lè padà sí ìwé ẹ̀rí yẹn kójọ tó padà parẹ́. mo sọ mo sì ń torí á padà parẹ́. lóbi àgbẹ̀ ọjọ́ òlè ilẹ̀ nìkan ti sọ fún mi báwọn ọ̀yẹ́ náà ọjọ́ òlè yìí ti pẹ́ kèé ẹ padà wá rí tí wọ́n bá gba gbogbo owó ẹ̀ níye tí wọ́n gba ìtàn àbá wọ́n padà rí táyà báyìí kódà tí wọ́n tàjẹ́ ni tí ò tẹ̀ gba owó oṣù rí lọ. torí bẹ́ẹ̀ gbólóhùn lẹ́yìn sàmì nà ìtọ́ka pé kàbí ìrọ̀tún ní kàrá ìrìn kúrò ẹ̀ṣẹ̀ nílá kẹni tó tóbi ẹ̀yìn pé sẹ́yìn ọba ronúkú àdá lórí ọ̀rọ̀ rẹ̀ léwu níwájú Ọlọ́run ọba subhanahu wa ta'ala. hadith mi lábẹ́ لي في tọ́wọ́ yẹ pé mùsùlùmí òdodo دا wa lónìí النبي صلى الله عليه وسلم اه gbọ́dọ̀ بو كنت لا وانا حدثنا خالد بن مخلد حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال عن سهيل بن ابي صالح عن ابي عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح ẹ̀rín ó tún jọ yìí tá a kà lókè muhammad bin al-ala hadatha lórí hadith yìí fún wa ó ní abu usama wọn látọ̀dọ̀ burayn bin abdullahi bin abi burda látọ̀dọ̀ abi burda látọ̀dọ̀ abi musa al-ash'ari radiyallahu ta'ala anhu wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi sọ yìí pé man hamala alayna silaha falaysa minna ẹni tó bá gbé nǹkan ẹ̀jà sí wa ìsara wa o ó sì èsì gbogbo ohun tẹ ẹ bá ti rí tí ọba ti máa bí nǹkan bẹ́ẹ̀ òṣèlú sì máa ń bi òun mo tún tẹnu mọ́ àsìkò wọn ń báyìí o ẹ̀yin èmi ẹ̀ sọ pé bàbá àtàlẹ̀ ni wọ́n fẹ́ yà sí ẹ̀ wọ́n gbowó kalẹ̀ ni sódà tí wọ́n àwọn tó bá jẹ́ yẹn la kù tí wọ́n bá fẹ́ sìn kẹ́ wọ́n lè ké sí ọ ní tó bá àwọn gbowó kalẹ̀ ni lọ́wọ́ ńlẹ̀ làwọn olùsè tiwa àwọn ò ní ìdí ká máa kiri káàkiri. èrè ti wà lọ́dọ̀ ọ̀dà kiri o àti àwọn ọ̀dà lè fi sinmi wà lọ́dọ̀ ọ̀dì wa. àwọn míì bí àwọn ni wọ́n máa hádà fáwọn èèyàn wọ́n hà bọ̀ fáwọn èèyàn. ntọ́ba ti wá ṣẹlẹ̀ tó di pé mùsùlùmí ń gbé nǹkan ìjà kẹra ajá sí fáwọn ẹni ò sínú àrẹ sánú sọ̀tẹ́lá tó fi wálé. kò sí ebi fi alùsùn lò ní mọ́ra wọn mọ́ nígbà táwọn afáàtì wà ti fi ẹ sọ́ra fẹ́ gbọ́ngbọ́n. ọ̀nì lẹ́yìn sami nà ìyẹn ni pé kò sí lórí làdẹ wa àbí káwọn pé lẹ́yìn sami tẹ́lẹ̀ ẹ́ nítorí nǹkan ṣùgbọ́n. ìgbàdẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àti aláǹsọ yìí pé ẹni ìyẹn ò tẹ̀lé làdẹ wa kódà kọ́ parọ́. ẹ mọ̀ kí á dé ìyá òun bẹ̀ ń tẹ́lẹ̀ mi ò ṣe ní ọlọ́run ṣe alùsùn lẹ́gẹ́ la wá nígbà tí mi àtọmọ ìyá tó ajọ́ fún ọjọ́ mi tó rọrọ̀ níjọ́ yẹn tọ́lọ́wọ́ òfin gbà táwọn ọjọ́ wa já alùsùn lọ́mọdé alùsùn lò kò ṣe lù wá ní ọmọ àwìn ìlì mọ́ wọ́n fi èyí pé ó di ìpèpè lásán tí òṣòdodo ń bẹ̀ tọ́ba ti pé mùsùlùmí ń fèsì àwọn pẹ̀lú nǹkan ẹja kọ́dọ̀ lè bẹ̀ láti bí kúkú. kúkú àbáyọ pankẹrẹ tẹlifí wọn bá jẹ pankẹrẹ gbà mí náà wọn ò pè ẹni ọbẹ ṣèké ní kẹfà dún ẹfún wọn ní pankẹrẹ ni. agbẹ́yìn náà bá nínú hadith yìí ní ẹni tọ́bẹ̀ gbé nǹkan ẹ̀jà mùsùlùmí kò sí lórí ìlànà nẹ́bí kejì tún yé wa yí pé ẹ̀jẹ̀ mùsùlùmí kéèyàn sọ di kófòrò àyìnbí gbàgbọ́ ni o kódà kófòrò jọ mìnàlímìlà apá àyẹyọ kò ní mẹ́sàn kéèyàn sọ ọ ti fi ó lẹ́tọ̀ ọ̀tọ̀ ni kéèyàn pààyàn ọ̀tọ̀ ni kéèyàn ṣe ìlànà jàm ẹni ó pààyàn tí ọba ṣe ìlànà apẹ́ ìjàgbá tó pààyàn ọ̀rọ̀ rẹ̀ wúwo díẹ̀ òwúwo yẹ́yẹ́ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ṣe ṣe ìlànà ẹgbẹ́ bó ṣe ṣe yẹn kẹ lọ́tọ̀nà à ọ̀bùrú wọ́n ti kú fúrò nìyẹn lókè ẹgbẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ẹ̀ dákun ẹ̀ má jẹ́ àti ẹ̀ pọ̀mọ́ra o. àtìmọ̀kọ̀ráfì yàrá pẹ̀rẹ́sì àdìdọ́mú àtìmọ̀kọ̀ráfì sísẹ́mù dẹ̀mọ́kírésì tó ń lò lọ́wọ́ yìí kú fúrò. àyè yìí. ọ̀dà àwọn ọmọ yàrá níwájú ṣiṣẹ́ lọ́dọ̀ olùkùnfàárọ̀ àbí là hàtà ẹ̀sẹ̀ ìlú ẹ dákun ẹ máa ṣe àtọ̀ láàrin méjèèjì níbi báwo ló fi máa wá sọ pé democracy náà lọ́wọ́ àlè já yọ rojú bí ọba ń lò sí gbogbo ẹ lè jọ ni nígbà yẹn àtúndájọ yẹn mú ààrẹ tíkẹ́ẹ̀tì ó ti kó ní pẹ́pẹ́pẹ́ ó ti di kìtì ní ẹ. bẹ́ẹ̀ lásìkò yìí ṣé à lèyìn àwọn ìwé láwọn yóò ní ọmọ agé yẹn lọ́wọ́ lórí pọ́jálì. ọwọ́ báyìí wọ́n máa bẹ tí èsì pé báyà wọ́n ó gùn lábẹ́rẹ́ ó gùn lábẹ́rẹ́ wọ́n bá gun lábẹ́rẹ́ wọn kẹ̀rọ ra ọ̀pẹ́rẹ́tì ọwọ́ yẹn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n sì ti máa wé wọ́n tó di pé yóò jì ẹ jẹ́ ká súnmọ́ ra dáadáa náà là á fi sọ pé dẹ̀bù kéésì yẹn náà ni wọ́n ni wọ́n já wàá mú yẹ tí wọ́n ni wọ́n kẹ́ lóko pa lórí kọjábílé kọjábílé ya wọ́n ṣàgbèrè tí wọ́n sì jẹ́wọ́ ẹ́ ẹ́ ẹ́ ipá wọn ti jọ mọ̀ ń bọ̀ sí ẹ ò pé lu dẹ̀bù kéésì tí ẹ bá mọ̀ ń bọ̀ sí kò sí wàhálà abilékọ àti abiléyà mọ̀ pé àwọn míì mi lẹ́yìn ìgbà tó bá sọ bẹ́ẹ̀ ta sẹ́ni ó sẹ̀ gbé ìgbà ilé mi. tó wáyé báwọn méjèèjì ọmọ ń bọ̀ sí àá no problem. wọ́n yìí pé ìwòsàn wà ní òfin democracy òun ni ìbálò tipátipá kì í ṣe ìbálò pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wáyé pé ìbálò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kọ̀ọ̀bá àjẹsì lẹ́kọ̀ọ́ sí ìtọ́kẹ́ democracy pẹ̀lẹ́lẹ́ yẹn. tí wọ́n sọ pé ẹ̀yin náà wò ó sì ẹ̀yin náà wò ó sì wọ́n yẹ pé èyí ẹ̀dẹ̀jọ parí ẹ̀mọ́ nígbà wọ́n ti tí wọ́n bá gùn bá ní ọ̀lọ́ wọ́n bá ní àwọn jọ bá tán ara wọn wọ́n ó gbà fóun òun náà gbà fún mi láìlà àìdára lágbèrè fa. Gbogbo délé ẹjọ́ ohun tí ń lọ rí lọ́wọ́ nìyẹn. Sẹ́wọ̀n yìí pé kéèrè ẹsẹ̀ rí àwọn ṣèkí ni o yóò gbé wọn. Bìkọ́ tó fẹ́ lu rẹ̀ fún àdé ẹ̀sìn kéèkì. Ibi wọ́n ti ń lò fi ẹ̀sìn ṣé ìkẹ́kẹ́ ẹ̀rí wò látúbá. Kí wọ́n sì ní bọ́ bá. ẹgbẹ́ ìgbà tó ọmọ ọba ìlú ńlá tọ́pọ̀ ayé ìjèrò wọ́n sì di àwọn ará ilé ẹ bójú ko kódà bá kan ìgbà kan àgbà ó sọ títí àsìkò rúdú lọ́ba ni ẹ̀ka kó fi ṣẹ̀rí àyọ̀wò ọmọ ọba ọmọ ọba rẹ̀ tíkẹ́ẹ̀tì wọ́n sì ní ọ̀rọ̀ sọ ọlọ́wọ́ forí jà wọn méjèèjì. láìwé ìfẹ́ orí ìbílẹ̀ ọba wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ bọ́lẹ̀. ṣẹ̀rí òní sọ fẹ́ nìkẹ́ lọ́ba òní sọ fẹ́ nìkẹ́ nìjọyè ẹ fọ́rọ̀ democracy ò rí bẹ́ẹ̀ tó ní àti nítorí kí wọ́n worú ipò tí ń bẹ ipò tó wà yẹn. pẹ̀lú ọ̀kẹ́ ni wọ́n á jẹ́wọ́ tó ní pé àwọn jọ gbádùn ara wọn àwọn jọ àbá tẹ̀ ní ìgì lórí ẹ̀ ní bàbá. tó nípa bẹ́ẹ̀ ẹ má jà sí gbọ́ òun ní àwa fi máa yàtọ̀ sí àwọn ẹni tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ balabala nítorí àìmọ̀kan. ẹni tó bá lè sọ ẹ̀sì ẹ̀ tó bá lòun fẹ́ lọ sí lábẹ́ democracy tó ọba kàdúrà tó bá ti lè sọ. tí ní mú kẹmọ́kẹ lọ́wọ́ ẹ́ tó bá ti lè ṣe ọba kàdúrà tọ́dẹ̀ sì rí fóun ní bùkátà sí kóun ṣiṣẹ́ lábẹ́ bẹ̀. sheikh ana mokbir rahimahullah ẹni pé àwọn fi wọ́n léèrè tí wọ́n fi ṣe dáhùn ni. nizamu demokarasi tí ẹ lè lọ ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ah! iṣẹ́ yẹn wáyé pa ní bùkátà sí. tọ́dẹ̀ rí gbé òní kí ó sí ẹ. <laughs> ó ti sọ dáadáa ọba ti sọ ọ́ ah! ó lè oníṣẹ́ awárẹ́ tó lọ ṣiṣẹ́ ń bẹ̀. ọmọ ṣiṣẹ́ ní sẹkítẹ́rì àdán ẹ́ ìlú ṣe káńsà ní kílẹ̀ rí. ọmọ lábẹ́ akóso bá àzá lọ́la ah, àà ah, ìrọ́ àwọn ewu ti wà bẹ́ẹ̀ rẹ̀. àwa sọ yìí pé ìdájọ́ democracy yìí o kúfúrú náà nìjà bẹ́ẹ̀ ti kẹ́ ṣùgbọ́n kúfúrú tó lẹ kúfúrí hátà ayẹsẹ̀ hìlà. sẹ́ni tí ń lo ọ̀gbìn à ah, òfin yẹn lọ sí o ọlọ́run kọ́ bá ń sin ara fọ́mọ ya wa kan ṣìfà ọlọ́ọ̀bí wípé ìpèsè tó sọ́wọ́ yóò lé òṣèré kó fi ẹ̀ bá lè lò pàápàá jùlọ bí ìsìn tí wọ́n lè obìnrin obìnrin ti bímọ dáyìí kẹ́ ẹ ilé ọmọ rẹ̀ ti ń fẹ́lẹ́ o wọ́n máa lọ ọ̀bẹ níbi pé yóò fò ó àná àwọn agbọ́ obì wo ní ọ̀gbọ́n fún wọn tí wọ́n sọ pé wọ́n ó dùn bímọ bí àbọ̀ wọn ó lọ yóò mímọ tí ò kan tó fi ẹ̀ ni ha nígbà tí a ò sáré àwọn ẹ̀ wà lẹ́yìn táwọn obìnrin ta pé ẹ wá kára yín ṣe é wá kára yín ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ dọ̀rọ̀ ara wa o kò sí kí bí báyìí kọ́ ta mo ní ẹ̀ ọ́ ní bẹ́ẹ̀ ni nítorí wáyé pé mo lè fara kalẹ̀ wọ́n lọ kó fọ́tò wa wọ́n máa sọ yìí ní kálukú ṣe ìpèsè rílẹ̀ ìran yìí ló ṣe ẹ̀wù bọ́ọ̀rọ̀ rẹ̀ ti padà já sí eléyìí ìrẹ́ báyìí ló ṣe ẹ̀wù bí tiẹ̀ ti padà ta eléyìí ẹ̀wù bí tiẹ̀ ti padà burú ìrẹ́ tó ṣe ní ọlọ́wọ́ aka gbogbo rẹ̀ ní wàá pátá fún mi. tẹ̀wọ̀n ní ìwọ́ wà lábẹ́ ẹni tọ́ọ̀bù yẹn ṣùgbọ́n lám ìwádìí wa mú lásán. àwa mẹ́rin aburú ni òsáyò mo rí ẹ yìí tún jẹ́ oṣù sàá tí wàá mi sọ. àbọ̀ mo ní ni alọ́lọ́bọ̀ kó gbé kalẹ̀ ẹjọ́ ló fi mi kalẹ̀ ah, wá yìí máa lórí lórí nǹkan tó ń sọ yìí. báńkì yẹn ṣiṣẹ́ túbọ̀ ṣùgbọ́n wá ajá tí kò ti gbé kúkúrú yẹn ní kíni yẹn òjijì òun náà lè léyìí tá à ń sọ ní bíbá yìí wípé ìṣàṣìláàlù dábìlì mùsùlùmí kò fún kí yẹn ṣe ìtàjẹ mùsùlùmí sílẹ̀ kí yẹn ṣe lẹ́tọ̀ọ́ kí ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ mo sì pa iná lọ́tọ́lọ́tọ́ náà àìní gbàgbọ́ ni kódà àìní gbàgbọ́ yẹn mọ́kùnrin jọ nínú ìbílẹ̀ ni mo fi ní ẹsìn ìyàtọ̀ rẹ̀ láàrin gbé yẹn pààyàn àtúnṣe ìṣàṣìláàlù tó bá pààyàn àti òṣèkè mìíràn tí wọ́n pàdé ni wọ́n ti lò fi ẹ̀sìn nígbà táwọn fámílì òkú ọ̀bà ti foríjì wọ́n wá ti foríjì kọ́ fẹ́wọ́ òtàrà ṣé kò sá ṣe ṣẹ̀ lánàá rẹ̀ ọ̀dẹ́sẹ̀ ní lánàá rẹ̀ ṣùgbọ́n ṣe ṣẹ̀ lánàá à wọ́n ti kúkúrú wà ní yàtọ̀ ní láàyè mi dání. wọ́n ní torí bẹ́ẹ̀ hadithi á gbé e lórí bẹ́ẹ̀. ṣùgbọ́n tó ṣe wípé ó gbé dà sí mùsùlùmí lọ́nà tí ọ̀tọ̀ ọ̀sọ̀ wípé ohun tó ń ṣe yẹn ọ̀tọ̀ náà ẹlẹ́sẹ̀ a lè torí ẹgbẹ́ ní kékeré torí bẹ́ẹ̀ ká sọ́ra káàkiri má lọ kó sábẹ́ àwọn àríwá àìníyá ìyàwó àṣàwárí. àwọn ẹlòmíì ní sọ́wọ́ àṣẹ tí ó béèrè bẹ́ẹ̀ ọlọ́sọ pé àwọn lágbájá báyìí ẹni báyìí ti ń pa yẹn nílé ìdájọ́ ọwọ́ ọlẹ́kẹ̀ ìbéèrè àwọn èèmú lẹ́sẹsẹ bẹ́ẹ̀ ni tọ́ba sì ṣe ìlànà kálá ìfẹ́ ṣe ń pa yìí náà lọ́tọ́ ni ah, àjá àdúgbò ti ní ìdájọ́ ní bákan náà ẹni ọ̀dà àbáwọlé mi láti wọlé sí. báàbò ìdá àrọ́dà lọ́hù kọ́bùdà àbètè bí àrùfẹ́ jẹ́ àlàlẹ́hù bí àhàj. tọ́lọ́ ọba bá gbèrò láti gbẹ̀mí ẹrú kan nílùú kan ọlọ́run ó sì ní kó tọ̀ wọ́n ní bùkátà níbẹ̀ tó fi lè kú bẹ̀. ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba sọ ìṣàtúlànà ààrùn ọlọ́ni wa ìnáhu ọ̀fàtí olùfẹ́yìí láàyè àìlábùhá ìlàbù. gbogbo àwọn kọ́kọ́rọ́ ọ̀kọ̀ọ̀kọ̀ ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ àwọn kọ̀sẹ́ni tó sì lè mọ àwọn kọ́kọ́rọ́ ọ̀kọ̀ọ̀kọ̀ yà àti daniel àyàfi ọlọ́run. àlebi sọlọ́lọ́ àṣálọ́dí àlà ẹ̀jẹ̀ ń sọ fún yín kí ní jẹ́ ọ̀fàtí olùfẹ́yìí ọ̀fàtí olùfẹ́yìí ọ̀m onu ni gbẹ̀yìn ọ̀rọ̀ bí mẹ́nu sùràtù lukman kálọ̀ ní inna Allaha indahu ilmu saa àkọ́kọ́ nìyẹn. dájú ọlọ́run ọ̀dọ́ rẹ̀ nìmọ̀ ọjọ́ láyé máa tẹ́wà ẹ wọ́n ti táwọn yẹn ń lọ dúkìá wọn ayé o. ashraqha tọ́lá wọn àbí sábìrì báyọ̀tà àbí tirẹ̀. àgùnmọ̀ yìí táwọn ará nàìjíríà gbogbogbò ká tí wọ́n fi lọ́kùnrin lọ́pọ̀ ju obìnrin lọ nàìjíríà pẹ̀lú ròyìn ọjọ́ ròyìn jẹta ṣùgbọ́n adigun ti yí mo jèlò adágbọ́n ti yí mo jèlò. táwọn obìnrin two million tá a sì rí ọkùnrin tí ọ̀wọ́ one million. ìrìpà kẹ̀dírí kéferì wáá ní tí wọ́n fi jẹ kọmíṣánná ìdùnnú wọ́n fi jẹ kọmíṣánná ìdùnnú nígbà pé ẹ̀dàkùn ẹ̀yọ ọkùnrin ẹ̀dàkùn ẹ má fẹ́ yàwó ẹ̀yọ kẹwọ́ ẹ̀jọ. kèfèrí kèfèrí pa gidigidi ni obìnrin ẹ má fẹ́ yàwó kẹwọ́ ẹni tí wọ́n bá kó méjì ó kó méjì ẹni tí ó kó mẹ́ta ó kó mẹ́ta ìpínlẹ̀ lẹ́yìn ọkùnrin lẹ́yìn àmà lẹ́fẹ̀jẹ̀ yọkọ̀ fẹ́ lọ́mọ́sí bíi tàwọn alákọ̀wé nígbà tó yín náà sì ti fi rú ẹ̀ kọ́ àwọn obìnrin làwọn náà wàá mú yín kẹ́kẹ́ wọ́n bá ti dìgbà tẹ̀ mọ́ra àti fẹ́mi ara ẹ lọ ń tẹ̀jẹ́ ẹlẹ́ni sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ lọ jókòó àwọn eléyìí kí o owó ọkọ̀ olójúro ní o tó fi kó yàrá ìjọ tó fi pé mẹ́ta ọba lágbára àti ṣe ṣíṣe rẹ bá ti wọ̀ sún rẹ̀ o lè fẹ́ méjì o sì lè fẹ́ mẹ́ta o sì lè fẹ́ mẹ́rin mọ wá bí ilé mi wọn bá tún sòdodo ẹsìn náà ni wọn ti sọ fún ẹnìyẹn alihamudulila àwọn ẹni wọn bá ń pè bóńjè lónìí wọn ti padà fẹ méjì méjì àdúgbò ẹfọ lọ́wọ́ ẹni tọrọ ìbò wọn máa ń tọ́jú lò wọn fi ṣe mí kan lẹ́yìn fún àwọn obìnrin wọn ti wá lé bí erin alihamudulila àti orí mẹ́yẹ̀ fọmọ kàkà á bóyá tó ti fẹ́ tó fáìmù báyìí ni tí ọba jù bẹ́ẹ̀ lọ òní báwo ẹni tó ti pé pẹ́ẹ́mẹ́ bọ́ọ̀sì ni wọ́n ti ń fẹ́ ní pé méjì òní bẹ́ẹ̀ káwọn náà gbìyànjú ká mú lọ àwọn obìnrin yìí ká má fi mọ bẹ́ẹ̀ àwọn okó sì pọ̀ ń ta ẹfẹ́ nu wọ́n gbogbo àlá máa ń sọ fún wa ẹ má bẹ̀rẹ̀ retí pé èmi ló fi sàtọ̀lẹ́ rẹ̀ lọ fúnra rẹ̀ àwọn máa lọ bẹ̀ tọ́ba yẹ kó ọmọ kí n fọ́ ní ojú ọgbọ́n òun ló dá tí ó fi rọrùn. sọ̀lẹ̀ tó lè gbà rọrùn kó tó jáde ogún ọmọ fẹ́ni tó bá da níwájú òun ní ọ̀tẹlẹ̀ tútù nígbà yẹn ni wàá ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yẹn ìsòjìjì ni wàá kí i mú wọ́n sáké máa fẹ́rẹ̀ tìmẹ̀tì láyé tiẹ̀ gbogbo ó ti parí wàá ṣiṣẹ́ díẹ̀ látìgbà àṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ń níjọ́ tí bó ṣe máa gbé lọ nìyẹn ọlọ́run ó ti wá ní ìgbẹ̀yìn sẹ́yìn ṣe dáadáa lẹ́yìn ọmọ ìyá wa tó lọ àdúrà yẹn ló fi tì. njẹ́ ọ̀rẹ́ sì se èlò lásán njẹ́ ẹ̀wà ẹ̀wà. ìwọ ẹ̀yẹ ẹlẹ́jà sẹ́yìn ló polówó wọ́n lé mọ́sálásí la wa wọ́n má fi nǹkan mi lé mu wa. bí yóò ṣe máa lọ ni yóò ṣe máa fàdúrà tù. jáde báyìí ó sì ṣàlàyé bí a ah, ó sì wù mí ti fẹ́ yẹn léyàwó ti mẹ́lẹ́ mi àbí irú ta ni ó sì ti rí pẹ́ tó kúrò níbi ẹni tó kúrò. bí yẹn ti máa ń sọ̀rọ̀ nìyẹn ẹni tí ó kúrú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹni àkọ́kọ́ yẹn ga ọba mú gbogbo àrùn yẹn tí wọ́n bí ọlọ́ba sọ tí wọ́n fẹ́ ti lára wọn èmi ti ga tẹ́lẹ̀. ọ̀rọ̀ àṣẹ ìbọn ní kékeré bẹ́ẹ̀ yẹn ọba tún ṣe sàá títí nígbà ọba padà parí ọ̀là mọ́lẹ̀ gbúrú wọn yẹn dákun wá wọn fẹ́ àwọn kéèké náà sì wá wọn wọ́n gbé ẹ̀fẹ́ wọ́ wọ́n fẹ́ wà ní ló ṣe pé àwọn kàtàgìrì ni wọ́n máa ń lé káàkiri wọ́n yẹ pé ìdè ìdè kàtàgìrì kẹ ẹ̀dá ló lé wọlé. tó nípa bẹ́ẹ̀ àwọn àmọ̀ bí àwọn ará Nàìjíríà ṣe ṣe òǹkà tiwọn táwọn fi sọ fọkùnrin lọ́pọ̀ ju. obìnrin lọ tí wọ́n sọ wọ́n sọ pé àwọn nǹkan ọkùnrin rẹ̀ káwọn tó ń ka iye obìnrin kan àmọ́ bí wọ́n ti kà kò yé wa gbọ́ àkà wa torí tó inú ilé wọ́n ti kọ́kọ́ fíìlì náà ẹ máa lóhùn nígbà tí wọ́n bá ń ka obì bíi méje tí mẹ́ta níbi wọ́n ti aláwọ̀ sírò rẹ̀ wà lọ́ọ̀dì kò yé wa. báyà jẹ́ tí wọ́n wò ó lè jẹ́ káàdì ìbò tí wọ́n wà láàánú ọ̀fi káàdì ilẹ̀. àbí wọ́n lọ sí sùn àìní yọmọ kọ́ bí ilé. àrínú àwọn ará ilé mi bímọ tó bí lórí méje kò ẹ ti kà bí ti kà ní pàmì àlùkè nítorí bẹ́ẹ̀ inna Allaha indahu ilmu sa'a àwọn ọmọ fàtí olùkọ́ ibi alákọ̀ọ́kọ́ nìyẹn. ìmọ̀ àlìkẹ́yàmọ̀ ọ̀dọ̀ ọlọ́run lọ́wà nígbò láyé máa tẹ́ kò sí lọ́wọ́ ẹnìkan. ìkejì nínú ọmọ fàtí olùkọ́ ibi wọ́n yóò náà sí olùkọ́ ibi. ọlọ́lọ́mọ ìdàdójú ọ̀rọ̀ àti gbòdì ọ̀rọ̀ àwọn yẹn bá léyìí táwọn olójú ọjọ́ máa ń sọ pé ó jọ ọ̀rọ̀ bíbá yìí ń kọ́ ẹbí wọn ṣe calculation ẹ mọ kọ́ máa ń fìlì ń dà mí nà wọ́n ní tẹ̀wọ́n á ti kó sínú kọ̀ọ̀kan bóun ló ṣe kó nú kọ̀ọ̀kan tí wọ́n ní gbàgbọ́ sí ohun tí wọ́n sọ ni. wọ́n kẹ́sì sírò láti wọ́n wí tara wọn. wọ́n yá àìlẹ́hùn mọ́ fil àrùfà òun tó wà nínú àpèlùkẹ́ nínú ọlẹ̀ ọlọ́run mọ̀ sọmọ méjì ni àbẹ́yọ̀ kan àbóbìnrin ni àbọ́kùnrin ni abáláyé ni àbókù ni ọlọ́run mọ̀ àbí yóò yọ olówó ni àbí yóò yà òtòṣì ni ọlọ́run mọ̀ ni màmá yá máa ń tìsí tí sọ ti wà ń sẹ́yà mi yóò pẹ́ láyé ni àbẹ́bìnrin ogún ọlọ́run nínú àgòlò kẹfà sọ burú lọ́mọ àyàdé àbó lórí ire kò sí máa ń tìsí tó ti sọ tí wọ́n bá tẹ ń sọ tó bèrè tí kọ̀ọ̀kẹ́ máa ń kọ̀ rẹ́ ni àti déètì tí wọ́n mú sí bá ń kọ̀ rẹ́ẹ̀tì wọ́n ọmọ yẹn ìfẹ́ ọmọ tí ah, ọmọ sọ fẹ́ bíi ah olówó lọmọ yẹn ọ̀yà ah kò ní pẹ́ láyé bí sí ń bọ̀ ah kí ló dé kódà bá a ti máa ń gba ogbó ọ̀rọ̀ obìnrin ní ọ̀jẹ̀ ọkùnrin ní ọ̀jẹ̀ tí dókítà kẹ́mi èsì ti sọ fún yẹn pé ọmọ tí ń bẹ nínú yìí ò láyé ah wá o irú bá ń sí ìwé ni wọ́n ń lò sọ yàtọ̀ báyìí yóò dì bá mi. وما تدري نفس ماذا تكسب غدا ìkẹrin nìyẹn nínú mọ̀fàtí olùbáyì ẹ̀mí kọ̀ọ̀kan ọmọ kí ló máa máa ṣe lọ́la láti ń bẹ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala min nuzulika kọ́dàrú sọ ọlọ́run kádàrá abúlájọ ògùn lórí wa yíyẹ wa báyìí pẹ̀lú pàǹrí rùbí àti ṣe wọn ọba nínú nǹkan ká mọ lóde náà káfí má jábà padà sí ibò kílẹ̀ mi máa ṣe lọ́la kẹrin nìyẹn ọ̀fà tí ìfòwò hàn yìí. pẹ̀pẹ́ lomi ó kù sáàtà báyìí yóò dùn lórí ó kù sáàtà yóò dùn lórí ibò àwọn òbí. wọ́n bá ọ̀tẹ́ dìrì nẹ́fùsùn bí ayé àrùn tẹ̀lé tẹ̀lé ẹbí kọ̀ọ̀kẹ́ ọ̀pọ̀lú òrówó. wọ́n máa ń mú hadithi kan yẹn wá ṣùgbọ́n hadithi yẹn lẹ̀ ó sì gbajúmọ̀. wọ́n ní ọjọ́ kẹ́ malakul maut aleyhi salam ọwọ́ á Sulaiman aleyhi salatu salam. ọwọ́ á bá arákùnrin kan lọ́dọ̀ rẹ̀. wọ́n á pàdé ara wọn bẹ́ẹ̀ bọ́lá pẹ̀lú bó ti wá tẹjúmọ́ arákùnrin yẹn tẹjúmọ́ ọ̀dá àwọ̀ àwọ̀ mo dára kùnrin yẹn ó máa bẹ́ẹ̀ lọ́wọ́ Sùlẹ́mọ́n ní ife alẹ́ sọ́láàtò ìyáàfọ̀ wípé kọ́bọ̀ ò sọ fún atẹ́kùn kó gbé lọ sílùú báyìí. bó ṣe kọ́ lọ́hùn sí atẹ́gùn rọ̀ fún Sulaiman alayhi salatu wassalam àti àwọn àlùjànnú àtẹ̀yẹ. Sulaiman ti ṣe bẹ́ẹ̀ alayhi salatu wassalam wọ́n wá bí mọ́lákùnrin lóòótọ́ nígbà tó di pé arákùnrin yẹn fún un kalẹ̀ èé ṣe tó o fi tẹjúmọ́ rẹ̀ bí ẹ mọ́ra rí ni. ó ní ti yà ń lẹ́nu ní pé àsìkò tí ó jáde láyé ti tó ibi tí ó sì kú sí ọ̀nà rẹ̀ yìí tẹ̀fẹ́ síbí ìwọ tó wá ṣe lọ́dọ̀ rẹ̀ wò yìí ní yà lẹ́nu bí ó yẹ kó ti wà káwọn ni nígbà tí ó ti wá béèrè fún ti lẹ́nu ẹ̀ rí pé ولا lálàáfíà ń tiẹ̀ òun lálàáfíà kà fún حدثنا سليمان بن حرب حدثنا سليمان بن حرب قال حدثنا محمد بن زايد عن عيوب عن ابي الملح عن من قومه وكانت له صحبه قال قال النبي صلى الله عليه وسلم إذا أراد الله قبل أرض سليمان بن حرب حدث له حديثه فوا ولي حماد بن زيد ينا زمان لا تدع أيوب لا تدع المليح لا تدارك لا تدع وجاره أني إني كانت له صحبة صحابي àtùgbọ́dọ̀ wá di pé ẹgbẹ́ àtàwọn àbẹ́kọ̀ rẹ̀ kí ló fẹ́ fẹ́ kọ̀ ẹ̀ sí nítorí pé àsọ̀hábà gbogbo àwọn sàábì àtẹ́bí àwọn ọmọ kí wà àtẹ́bí ẹni dọ́gba ni wọn ò nídìí ẹni wọn bá dá akọ rẹ wọn dá náà ni ẹni wọn bá dẹ̀ ti wí ikọ rẹ tọwọ́ sáàtì pé ní sàábì ọ̀rọ̀ ti fẹ́ bá wulẹ̀ wá díẹ̀ wò. wọn àtẹ́bí sallallahu alaihi wasallam sọ yìí pé tọ́lọ́hún bá gbèrò àti gbẹ̀mí ẹrú kan nílẹ̀ kan ja'ala lahu biha haja ọlọ́run yóò lórí pé tí wọ́n bá kó àdó àtàwé yìí wọ́n bá kó bolẹ̀ báyìí lẹ́yìn oṣù pé yóò lè wà lójọ́ náà torí ara dégedéke yìí ká gbé wà lójọ́ náà lẹ́yìn tí Israfil alayhi salam tó bá fẹ́ afẹ́fẹ́ sílùú wo ṣíṣe lẹ́fàtú asọ́à wal faza tí ó gba àwọn èèyàn parun sẹ́yìn lẹ́yìn ogójì ọdún àkọọ́lẹ̀ mi kẹ́pẹ́ ní àrùbáyìn lásán àmọ́ ogójì ọjọ́ ni. tọ́ba tún fi afẹ́fẹ́ sínú wo lẹ́ẹ̀kejì tó gba àwọn yẹn dìde bóòdì dìde yẹn ti máa rí òun ni pé ojú ọ̀rọ̀ àwọn èèyàn máa wá hù nílẹ̀ láti lo kéde àzọmọ́sù àzọmọ́sù àjìbùsàdẹ̀ láti bí gégérù bẹ̀rẹ̀ àwọn yóò sì hulẹ̀ àwọn yóò hulẹ̀ láti lù gégérù níjọ́ yẹn wọ́n hulẹ̀ lẹ́gẹ́rẹ́ o kò fáta ní ọ̀rá àtàngóòlà lẹ́yìn tí ò ní ní bàtà lẹ́sẹ̀ wọ́n sì wà ní o wọ́n tún ní dádọ̀jọ́ wọn. ẹ̀rí ìgbèsè ṣe máa wáyé nìyẹn gbogbo wa ti lọ òun náà ní bá fẹ́ gbèrò ẹ̀mí ẹrú kan nílẹ̀ kan a ní kó dìbò kàtà fẹ́ mo ní àwọn Yorùbá ń ṣàdúrà mẹ́rin mo ti lọ wọ́n á gbọ́ àkó síbi aṣọ <laughs> ibi téèyàn ẹni ó kú sí. yóò bá wọn sàdá pé ọlọ́run má jà péjú orun bójú kú má jà kúkú náà má jà kúkú omi má jà kọjọ́ lọ́jọ́ lọ ọlọ́run kò já kú síbi ẹjọ́ débi ń pọ̀ dẹ̀ kọ́nsáàtì já ti gbogbo ọ̀sán pàdé sí pé gẹ́tíá yóò bá ọ̀fẹ́ kú. sàwọn èèyàn títí aṣọ rẹ̀ wà méjì lọ nìyẹn àbí kò kú bẹ́ẹ̀. ṣé wọn ò ní gbé dìde ni. bó sì fún bí aṣọ rẹ̀ wà tí wọ́n dá aṣọ bọ̀ tẹ́lẹ̀ yòó fún náà ládìde méjì lọ nìyẹn. sálà ọkọ ẹni tí wọ́n dá aṣọ bọ̀ nàbí láyé Ibrahim ọjà pọ̀lẹ́ tọ́lọ̀ máa ti fún alẹ́ sọlá tó. wọ́n làkọ́kọ́ ẹni tó kò síbi tí kò lè ká ẹ̀ wọ́n ó lè jẹ́ ìjà ìyẹn wàá jẹ wàá bó lọ lẹ́nu ìyẹn ó sì sọ síbẹ̀ ọba ni a bá lọ à bí àwọn bàbá wa kẹtọ́ bá lọ yẹlẹ̀ wò wọ́n lọ yẹlẹ̀ wọ́n lẹ̀ dérí lọ́sì lọ wọ́n ò bẹ̀rẹ̀ kádàrá yìí ò ní ẹ̀ bá yẹlẹ̀ wò jù bẹ́ẹ̀ lọ tọ́wá ṣe pé òdodo ẹyọ kan tí adágbígbá máa ń fi náà ti náà yẹn rọ fún ó ṣe déédéé ohun tó jáde lẹ́nu adágbígbá kádàrá òní. ìlú yẹn ọlọ́wọ́ fún yẹn mú kádà mẹ́ wọ́n lè yẹn kẹ́lẹ́ wò fún ó ti ẹ̀fẹ́ lọ́dẹ bẹ̀ lásán. ẹlòmíì lè sọ wípé kọ́lébọ̀ ń sọ́ra o nítorí ẹ̀bùn ní wọ́pọ̀ nígbà lọ́pàá sọ kọ́kọ́ ja'ala lahu biha haja ilẹ̀ yẹn gẹ́gẹ́ ọlọ́run ní kó ní bùkátà kan kò sí má ní bùkátà ní òbí lọ́rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ sí ó dọ̀ ọ́ lé rẹ̀ gẹ̀ pẹ̀lú ìgbọ́n àgbèrè ọ̀dọ́ ní ìgbẹ̀ yóò kù eh, kò ní kú lé àdìgbò dùgbò mọ́ ọ̀sán ló tó dákẹ́ bẹ̀rẹ̀ òkú sí orí bẹ́ẹ̀ ká ṣe rere àgbò yìí ká ṣàṣì dáadáa nítorí pé wàá gbé yẹn dìde àlàbà ọbaàtú àlẹ lórí ohun táwọn èèyàn bá kulè lórí ẹjọ́ bá ti jẹ kejì nǹkan bí wọ́n tẹ parí ẹ ládẹni ká kò sí ìyẹ rárá àsìkò tí wọ́n ń jarí egun ló tún ti dé wọn àwọn fa ẹnìkan ní ọ̀rẹ́ lọba kú síbi wọ́n ti fi ọrí egun níjọ wọ́n bá kọ gbèdìdé bí wọ́n ti gbèdìdé nìyẹn. <laughs> níbi ọ̀rọ̀ kẹ́sí mọ́ lọ́sẹ̀ ẹ̀sìn ti rẹ́bílétì rẹ̀ òun ni pé àdé gbé ara ìwọ àdégbé wa lè jẹ́ tẹ̀ báyìí ó fi ẹ̀fọ́ ara yìí ó ní ìdí àwọn àtúnṣe kẹtọ́pọ̀ tó ti kọ́ lọ́wọ́ ọba àlekẹ́ lọ́wọ́ á parí iṣẹ́ sí ìyàtọ̀ kó tó di fáwọn àlùjẹ́dẹ́ torí lè yẹ kí n ṣe bá ara ìwọ bí wọ̀ ẹbí tí ń lọ yẹn.

lórí ilé òbí wọ́n gbọ́dọ̀ rí kẹ̀kẹ́kẹ̀kẹ́ yìí ìdílé ọlọ́run ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n òní rí báyìí jọ ni. báwọn ẹni wà ní ìsìn àjọ ogójì ọdún lọ àti ìgbọ́nrẹ́ àdọ́ta ọdún á ti dẹ́gẹ́dẹ́gẹ́ sáré ilé yẹn ọlọ́run wà lùtẹ́lẹ̀ yẹn ò lè gbádùn rẹ̀. àwòrán àtọ́ tí ọgọ́rùn-ún kọ́ni ọdún ah twenty five lé mi. ìyẹn ah, ò tí ì rí dẹ́gẹ́dẹ́gẹ́ tù sáà ti dá ọ̀ọ́bì wọ́n lè bọ̀ wá bẹ́ẹ̀. wọ́n lè bọ̀ wá bẹ́ẹ̀ nítorí pé ìdílé ìjẹ̀dì ìdẹ́ẹ̀lì ìdáàbò sàwùláyà àlàjẹ̀dì ìdìn àtìlẹ̀yàwó léèlé bìlá tóòrò àtọ̀fẹ́ bá ń pààrà lórí èèyàn báwa náà ti rí tẹ́lẹ̀ kọ́ yìí díẹ̀ díẹ̀ náà máa ti kẹ́ẹ̀tì gbáyà ń robí ẹ̀yìn ń dùn yọ mí lẹ́nu wẹ́rẹ́wẹ́rẹ́ ní pèlè mọ́ bẹ́ẹ̀ àbóòtì kẹ́ẹ̀tì ẹsẹ bá a ti fẹrẹ ni ìnẹlì jẹdì ìdẹni oró àtọsán tó bá ti ń jẹ gàba lórí ọmọ tuntun àdínà yahoo lèlè bèlà yóò padà sọ di kékeré náà wọn yóò padà máa fi sọtọ ìpín sáńsì ìwé bẹ́ẹ̀ sọtọ ìpínlẹ̀ bá ti ń fìlì àwọn kẹ̀kẹ́ ti ń fìlì tẹ́lẹ̀ ìkẹsẹ máa ròyìn ìkẹyìn máa ròyìn ẹjẹ dín ní ojú ìdẹ̀bí bí kò sì má gbọ́ òkè kí ni yìí tún ti dé bẹ́ẹ̀ ni tẹ̀lé dé ìfẹ́ yẹn ọkọ̀ àlọ́ nìyẹn gbọ́ bá padà yá bí bá ti lọ bẹ́ẹ̀ ló tún padà bí bá ti lọ bẹ́ẹ̀ ló tún padà tọ́lọ́ bá fẹ́ tẹ̀lé jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ọ̀tọ̀ lọ nígbà a ti gbọ́ bá tó. so bí wàá fẹ́ lọ kẹ́kẹ́ ní bọ́sọ̀ ẹni pé ọlọ́run bá a tún á fẹ́ fi adúlù zanẹ́tì yẹn dá ẹ̀dá ti sùn tí ò ní jọ ẹ̀dá ti fẹ́lẹ̀. ẹja àkàlẹ́ yìí ká dúró báàbù mọ́ni mùsàkàtọ̀ fi sọ̀rọ̀ ẹnì ọ̀lẹ́ tí ń sọ nípa ẹni tí ó fukun síbi aṣọ rẹ̀ ibi yẹn lè ṣe bẹ́ẹ̀ láti má máa ṣe ìdọ̀tí lójú ẹni tí ẹ̀mí rẹ̀ á kọ̀. قال حدثنا حفص بن عمر حدثنا حفص بن عمر قال حدثنا يزيد بن إبراهيم قال حدثنا محمد بن سيرين عن أبي هريرة رضي الله عنه أنه تمخط في ثوب ثم قال بخي بخي أبو هريرة يتمخط لكسار رأيتني أسرع بين حبنا أجرتي عائشة والمنبر يقول الناس مجنون وماضي إلا الجوع الله أفا حفص بن عمر حدثنا هو حديث من يزيد بن إبراهيم لا صفوان محمد بن السيرين تابعي الجليل يلا صفوان يوالا ضد أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة أفكم في ثوبه سبع شهر ẹni yẹn wá ní a ìmọ̀ àbúrò ẹ̀rọ èèyàn pàtàkì ẹ̀rọ pé gbogbo ọdẹ ni wọ́n padà di aláṣẹ láwọn àyè kọ̀ọ̀kan kó tó di pé wọ́n kò láyé. odidi àbúrò ẹ̀rọ látẹ̀rẹ̀ nísì kíkà tó mú gómìnà àbá rẹ̀ kọ́ wa funfun sínú akáṣífù tó tún mú lọ́wọ́ sáà pé irú wọn tó bá fẹ́ funfun ó yẹ kí àwọn gbára wa àbí wọ́n fẹ́ tu kẹlẹ̀bẹ̀ wọ́n gbára wọn wá kó ti kí ni o wọ́n há síbẹ̀ gẹ́gẹ́ bí dání o gẹ́gẹ́ bí aláṣẹ. abẹ́sí gẹ̀ẹ́sì ẹ̀wọ̀n pé dára àwọn Yorùbá náà sọ pé wọ́n ń jayé fàmílẹ́ tẹ tutọ́ lóyìn táwọn aládùúgbò ló bá ń ṣe jèrò. wọ́n ké sí àwọn dòǹgárì àbáwọn tó jẹ́ kíní wọn wọ́n fẹ́ tutọ́ òun ó sì yanu tó di hàn ló ti sì mẹ́rẹ̀ẹ́rẹ́ ló ti sáré gbé mi kíá ah, yá lọ tún sọ ọba dàgbò wọ́n lọ sáré gbé mi kíákíá àwọn ẹbí kẹ́ẹ̀sì ni wọ́n fi ní sọ pé ń jáyé wọ́n ní wọ́n tún máa ń lágbára pé bá a ń ya ẹnu mi kíkọ́ yóò fi jáde ẹ̀ ṣe wàhálà tó ń tẹ̀ máa ṣe àwọn ìsáré ẹ̀ báyìí lọ́ní ń jáyé fàmílẹ́sẹ̀ tuntun. wọ́n ní Abu Hurairah wa funkun sínú aṣọ rẹ̀ Muhammad ibn Sirin rahimahullah ọ̀hún ni báàkì báàkì tẹ́lọ̀ ó jẹ́ ní iye pàtàkì káwọn ààrẹ náà máa ń funkun àwọn gómìnà wọ́n máa ń tutọ́ wọ́n ní bẹ́ẹ̀ ṣèké adára má sọ sí àwọn ìrìn àdìyà ṣé ikú tí mo wá fún sínú aṣọ òun ló ṣe yín léèmọ̀. Abu Hurairah yatabakhasu fil kattan Abu Hurairah ó funkun sínú aṣọ tí yẹn ló ṣe yí lé wọn rọ àìsù ẹyẹ ìpèsè díẹ̀ fún yìí èmi ríra mi ò sọ̀rọ̀ o ti ń ṣubú bí ẹni tí wọ́n rápá gbé bẹ́ẹ̀ ni ọkọ̀ jọra ti Àìṣà táwa ní mímbari láàrin yàrá Àìṣà tí mímbari òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ìkúlù dà àwọn èèyàn máa sọ wípé mọ̀jìnnùún wèrè máa kẹ́lẹ́ nìyí wọ́n máa fi kéé dẹ̀ ẹ̀sìn tí mo síwí èèlẹ̀ lè jọ ẹbí máa ní. ẹ wá wò pé mo wà nípò aláṣẹ lẹ́nu ẹ̀yin tẹ́ máa ń rẹ́ sí àná ẹ̀yin tẹ́ ti lówó ẹ̀yin tẹ́ ti tọ́lọ́lá ẹ̀yin tẹ́ rẹ́ sí ibẹ̀ ẹ̀sìn nílànà tẹ́lẹ̀ ẹ̀ tó wá padà sí ibẹ̀ ẹ̀sìn wáyé ébílì kéde kóhùn síwí táwọn gbédè yẹn bá ń rẹ́tì yẹn ìyá lè sàánú ẹni tí ò bá rí jẹ ẹ dákun gbogbo àtọ́lọ́wọ́ ọba àlejò ọlákẹ́ àdé àrísìkí tá à ń rí náírà kà torí náírà làwọn arúgbó ní nàìjíríà bíbà yìí wọ́n lè máa dẹ́ rìyáàlì eh, ní sọ̀rọ̀díyà wọ́n máa dẹ́ dọ́là láwọn ìlú wọn tí wọ́n dẹ́ dọ́là Amẹ́ríkà àwọn ẹgbẹ náírà bí báyìí ẹ má jẹ káwọn báwo jọ ṣe bàjẹ́ ṣe fẹ́ ẹni bí burú ó ti bẹ̀rẹ̀ dáadáa jẹ́ ìbá abẹ́ ṣe sàrà náà abẹ́ ṣe torí tọ́lọ́wọ́ ni má jẹ́ awájú bàbá tẹ̀rẹ̀ tó lè fi ń pa òde bó lè fi ń pa òde à débi ọba pa ọba lè fi ń pa òde ọbẹ̀ kí fi pa òde yẹn ẹsẹ káwọn fi tiwa nítorí ìtọ́lọ́ kárẹ́ ti bá wọn dẹ̀ ti wà lákòókò kan kọ́dà bí ẹjọ́ ọmọ olówó káwọn òbí rẹ̀ ọba fi ọlá rè òun dẹ̀ ti làkókò kẹ́lẹ́ rárá òbí ni wọ́n ní làákàyè wọ́n bá lọ́lá tí wọ́n lọ́lá nìyí wọ́n jò yí ọmọ yín pé mo ṣe wàhálà tèmi ni wọ́n lẹ́ ṣe wàhálà tèmi. lọ́ọ́ ṣe wàhálà tiẹ̀ ló sọ fún ọmọdé yẹn ọba kó oúnjẹ ṣe kiri o ló gbélé ní ọba kọ́tà káàmì ọba rẹ ti bó la ṣe lo àdẹ́kùn tó padà di òní àárí jẹ tẹ́lẹ̀ àwa padà lórí jẹ nísì gbogbo àwọn tí wọ́n bá jálá ìrí jẹ tí wọ́n bá yọ sí bọ̀kọ̀ tí wọ́n wá dọ̀ wa ẹni ká ṣàánú wọn. hadithi nínú àgbọ̀yé tí àgbọ̀yé bẹ̀ wọ́n ni pé adé burú kéèyàn fukun síbi aṣọ rẹ̀ tọ́wọ́ wà láyé ìjókòó pẹ̀láwọ̀ yẹn tẹ ọba rí mi dìlù kọ́ lásán rẹ̀ káwọn gbọ́dọ̀ gbé kulé wò ó. kọ́ba ti fi fẹ́ tàbí yóò wì ara ìjẹ̀bú ni o ẹ ò gbẹ́nu àwọn akékèké ọba rẹ tó gbé kulé mú bá fi si ẹ̀yẹ o níjẹ̀bú ẹnìkan gbé kulé mú ẹnìkan bá rẹ́rìn báyìí ẹnu rẹ̀ tẹ̀ fọ́ sẹ́gbẹ́ yìí wọ́n tún sọ ọ̀rọ̀ saki lẹ́ wọ́n máa ń dàkọ̀ ìgbà tó ti já sí pọ́nbẹ́ wá ní kú bẹ́yẹn léèyàn gbádùn kàdá ń déyàn ọ̀ sì ní ẹ́ńkọ́ṣífù lọ́wọ́ bá a láìsí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀kọ́ ni. ìyẹn dájú kó gbé kulé mu lọ wọ́n máa fi ẹ̀kú gba ọ̀yẹ̀kọ́ máa fi ẹ̀kú kulé mu bàbá àyọ̀ máa ríra o gbọ́ àwa ni báyìí ṣùgbọ́n àwọn afáwa ní à ìfasọ̀fógun ọ̀wá mú un ẹ̀dọ́ àti wà wípé ikọ́ máa jáde mú òun tó máa fọ́ áńgájìkù dání ní kó fi mẹ́fà dání mo ti ẹni tí ò ní jẹyọ kan ọba ti di bọ́bẹ́yà òfèlè ìkó kó tún mú mi kó fi kó gbogbo sọ tí òfin ní sèṣin òkò ṣùgbọ́n báyìí kúkẹ́ mú wa báyìí ó fi kó o àwọn èèyàn kàn máa wò pé ah fẹ́sì náà lọ́wọ́ arìnrìn báyìí àgàgà ẹni tó tó wà níwájú àwọn èèyàn tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀pẹ́ ló kẹ́tọ́ bá ń kọ olùkọ́ ságìsì olùkọ́ ọ̀gbọ́dọ̀ tó jẹ́ síwájú àwọn ọmọ kó máa jẹ́ àti kó sùn kọ́ wá ya lólẹ̀ kọ́ máa hàn bẹ̀ ọdún àti sàǹsù lọ́wọ́ ẹ̀rí ẹ̀kọ́ wájú àwọn olùkọ́ ó ti kọ̀ kẹlẹ́bẹ̀ kúrò àwọn ọmọ lè lérò pé mo tọ́ da gẹ̀ẹ́rì àwọn àlọ́ ṣe nílé bákan náà sábàtú wọ hadith yìí àtúmọ̀ àríọ́lá àbúhùrẹ́rọ̀ mbẹ́ ṣé abiola ni àbúhùrẹ́rọ̀ àti gbọ́dọ̀já sí pé kìí fẹ́ ṣe àlàbọ̀rù níwájú àwọn èèyàn sẹ́wọ̀n kí bó ṣe wà ń bẹ̀ ọ yẹ kó sọ pé ẹnìkan bá mú akáṣífù wa wọ́n á pé tó òun ọ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n bá mú aṣọ ó fi kó ikùn yẹn. bákan náà nínú dáàtúmọ̀ àrínú hadith yìí àgbẹ̀yìn dáàgbẹ̀yìn mẹ́ẹ̀ òun lè gbàtú máa rí ìṣesí apá kan àwọn sọ̀hábà láti sàmọ́lì àdẹ́bì sallallahu alaihi wasallam nígbà àti wọ́n lò sẹ́mi ìfúnfífi. ẹ bá ń sọ̀rọ̀ ìjáàbù fóbìnrin mi yóò ní àdìkọ́kọ́ tèmi ní ọlọ́kọ̀ bíi tọkọ yín. ẹ bá ní ìdààbò lẹ́gbàdì ìdààbò ara ẹ lọ́sẹ̀ jẹ ẹ ò gbé sáyé táwọn sáájà dẹ́bi lò ebi sì máa ń jẹ́ kó ṣubú lulẹ̀ láì ṣe tó ara pamọ́ yẹn. wọ́n fi hàn pé kìí ṣe gbé dẹ́mú kẹ́lẹ̀ yẹn fi sọ fóun fẹ́ sẹ́sì kódà ọ̀rọ̀ lè dé kẹ́sì má rọrùn mọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ìmọ̀lì máa yòrò tó bá dé tí ẹ bá wò pé sáwọn olùsí náà lánàá àbá kẹgbẹ́ ni àbí ká wá àwọn akẹgbẹ́ wa àwọn tẹ̀ pèèyàn sáwọn nǹkan tí ò sí náà lèyàn bàbá fi sẹ́rí mọ́rọ̀ díẹ̀ tí ọ̀rọ̀ rùmọ́ nìyẹn. ẹ̀gbẹ́ ló ní dé bá ṣe ńlá mọ̀ ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ kò tó bá ti dé báyìí wọ́n ti jẹ ọ̀rẹ́ ni. irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ sáwọn olóṣèlú yẹn. wọ́n lè ti wúra ọkọ̀ àkìkì dá àwọn ẹni tó wúra wọn nìyí àwọn ẹni tí wọ́n lago five hundred thousand kéèyàn ó so mọ́ wọlé àbí one million ni. báwo pé kí àwọn olùsì tí ń di ago one thousand wọ́n máa lọ ká jókòó. a pé gbogbo ọdún mẹ́rin yẹn gbogbo àwọn tó jẹ rẹ tẹ́lẹ̀ wò níjọ ọjọ́ rẹ mọ́. láti ọrọ̀ gbà mí nìyí ilà àmọ̀ ọ̀rọ̀ ìmọ̀ràn kù tó sì kéré. bí bá ń sọ yẹn lẹni tó ṣe tó sọ pàtó dùké tó ṣe tó gílọ tó ṣe tùkìyàn. wọ́n yá pé kì í sọ̀rọ̀ nìyẹn bí sẹ́sì. ẹgbẹ́ níbi lẹ́ẹ̀ bá tẹ̀ sí rọrùn ó sì bá àpá tó dé kọ̀ọ̀sẹ́ni ní àwọn àbúrò rẹ̀ ò di o wọn ò di kẹ̀kẹ́ pẹ́ ebi ni máa ń gbé wọlú lẹ̀ wọ́n sì sẹ̀sìn yẹn tí wọ́n ṣe tí wọ́n mú lọ́kùnkúndùn. bákan náà gbọ́dọ̀ náà rí inú hadithi amari al-qudwatul hasan àwọn kan sì tọ́ da. fáwọn àtàwọn afẹ́ lọ kẹ́kọ̀ọ́ hadith ìpèsè rí Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ṣe sùúrù lórí ilé gógó lórí pé ń ta joko tá a fà ní ẹlòmí òtún wá sí olódò àfa yóò tún lówó ọjà wọn àfa àdéhùn dé o àsìkò táwa ti wù tí ìbọn ni kọ́dà àwọn òtún máa wọ ọwọ́ rẹ̀ bó sì gbóúnjẹ wá ni ọdún wá kéwú ọdún fẹ́ẹ́ jà fáà ló ń jẹ ó ti fara mọ́kẹ́ kò ní gbowó lẹ́ o níbi àfa àdíyà kò sí yóò sì tún retí bóun ni ó ti tún bá bá jàmàlà àbẹ̀rẹ̀ sí yóò máa rẹ kẹrẹ. àbùrọ̀ àwọn ọ̀jẹ̀ lọ́wọ́ tẹ̀lé á ó ṣe sùúrù lórí ilé koko gẹ́gẹ́ bá ti ṣàlàyé bí dẹ̀sí máa pa báyìí ṣùgbọ́n kò fẹ́ kú lọ́dọ̀ àbáàgbà ìṣe kọ́ máa ṣe pé gbà tí màá sọ pé lọ jẹun lé sallallahu alaihi wasallam ó tún ti ju ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́lẹ̀ tí ó fún mi. yọ̀bà máa fi mi pa mí yọ̀bà máa wó lulẹ̀ láì sí pé wàrà pàgbé ọbẹ̀ kọ́ alẹ́ tàbá fẹ́ lọ kéwú tọ́ba ti mọ̀ fóònù ló ń jẹ ẹ ó ṣe sùúrù lórí ibi tó fi lè kéwú lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ àfa ìpọ́ màá retí bóòlù àfọ òṣè tó gbóúnjẹ pọ̀ èké àfa kéwú ẹnìkan ló ẹ kéwú ẹ dárẹ̀ gbẹ̀ ti kéwú torí bẹ́ẹ̀ ẹ̀yà owó jẹ táwọn ọmọ lè kéwú ní ọmọ ajẹ o ẹnì wá wà àwọn èèyàn yìí wọ́n tẹ̀sí ra náà ní gbogbo àdúgbò tó wò ní jẹ́ owó wo làkínlẹ́wọ́ rúzíkọ̀ lè hìjà ọ̀rẹ́mọ̀ lè gbiná bí dáná yẹn tẹ̀ríkọ̀ ní ayíyàtà fáwọ̀rọ̀kì. afáàní rẹ̀ ń dọ́bá tọ́ba nímọ̀ kò sí ní lọ́rọ̀ méjèèjì ọ̀pápọ̀ kì í ṣe kọ́ lóun dájú àwọn àfáà pé kí wọ́n má lọ́rọ̀ síbẹ̀ yìí lẹ́lẹ̀ jẹ́ wọ́n ráyè lọ gọ́ọ̀mù. tọ́ba ń bọ̀ fẹ̀jà tuntun sẹ́jọ́ ọlọ́ọ̀ ẹ̀jẹ̀ ọlọ́ọ̀ kẹjà ní sọ ọlọ́ọ̀ ìfẹ́ ìgbésí ra wa mo tún fẹ́ sáré wọlé yìí mo tún fẹ́ sáré kalé yìí wọ́n tún máa tọ́ fẹ́ rẹ̀ já sí lọ. ẹ̀yin náà sì ni ó ti yàn ọmọ pé àfáà ẹgbẹ́ là ń lọ yìí ẹgbà kò dé sí. dípò bẹ́ẹ̀ bá tún bá rẹ̀ sí pé fọ́tọ́lù ẹ̀ kò sí bí kankan lẹ́gbẹ̀ẹ́ yìí ni ẹ̀ bùjọ́ kì í wọlé ẹ̀rọ rẹ̀ jẹ́ àlùbáríkà fáìlì àbúrò rẹ̀ ọ̀sìn sùúrù lórí ilé kókó nítorí àti kéwú lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ àfàgbà àdẹ́bí sallallahu alaihi wasallam a ọlọ́run sì padà fẹ́lẹ̀ fẹ́rẹ̀ pẹ̀lú ipe ewu tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ògbó òun nìkan kú làwọn ọ̀daràn ní àwọn ọ̀tá ẹ̀sìn má máa yọ sùfì àbúrò ẹ̀rọ yìí kan ọdún mélòó ló lè ké tó lò ju fọ yẹ̀ sí lọ sí. sáàrẹ̀ ni tó so fún ọdún lọ́dọ̀ àdẹ́bí ni sọ́lọ́wọ́ àṣálá bí àwọn ọba kò sì dé. sáàrẹ̀ ni tó lo ìjọdún mẹ́rin lọ sọ́yàtọ̀ gbọ́ obìnrin adẹ́sì bẹ̀lánì rọ́dí ọlọ́run tẹ̀lé àná wọ́n sọ pé ìyá mi mú mi lọ́dọ̀ àdẹ́bí ìbọn ti ọmọ ọdún mẹ́wàá gbà yẹn àdẹ́bí jáde láyé mo di ọmọ kíni o ọmọ ogun ọdún fún mi ẹ̀kọ́ mẹ́wàá ló fi kéwù jẹ. mo sì wá ajá sí mẹ́rin tó lọ́dún mẹ́rin péré ẹ̀kẹ́ láti yámọ́ làfà ti dé ẹ̀dáwòsì yámọ́ làfà ti wà aláàbò àtìmọ́rù àtìpìlẹ̀ yẹn náà ni wọ́n á sọ palọ́ǹpa yámọ́ ni ìtọ́fà fẹ́ kí àdìsí tó dàgájá mọ́ ìsóníkìlì o ìsòyàmọ́ láti <laughs> kó jíjẹ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ asálàbí làwọn ẹlẹ́gbẹ́ àdìgì ìmọ̀ọ́dún ìyàmọ́ báyìí bọ́lọ̀ ìmọ̀ọ́dún ẹ̀wà sí ni ọdún mẹ́rin péré làwọn afáàní kéwu kéwu tí wọ́n lọ́wọ́ á pọ̀ ju gbogbo àwọn tí wọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ ọdún lọ. sọ̀rọ̀ bá rẹ̀ yẹn ṣùgbọ́n àti ìsìn wọn pọ̀ kò túmọ̀ ká sọ yí pé wọ́n sà sọ àbá kiri o má sì gbọ́ o sóde. pípọ̀ àdìsí wọn kò túmọ̀ pé ìmọ̀wọ́ ju ti àbáfẹ́sì kéèkì lọ rọjò lọ́wọ́ tala ẹni tó nímọ̀ jù ní gbogbo ilé ayé lẹ́yìn àtẹ́bí tani o àbáfẹ́sì kéèkì rọjò lọ́wọ́ tala àjùwà àrùkọ. ibi ìlànà ìṣàlọ́. á fi Thank you. tó wá lórí ti àwọn ọmọ pé wọ́n wọ inú lẹ́nu tí wọ́n pé ọ̀kan náà wọ́n tó gẹ́gẹ́ bí òkèlú nígbà wọ́n ta tó ní náà tó ìlú àtòkẹ́rì ẹ̀ mọ́ ẹ̀ ta ló gẹ́gẹ́ bí. wọ́n máa yẹ fẹ́ gbọ́ lẹ́nu àáfàá kan àwọn ọlẹ́ bá dùn. lè ṣe wá láǹfààní tí èyí ò fi mọ bó di ẹ̀rí ẹ̀sìn ṣẹṣẹ rẹ̀ ló ti lálàáfíà sí bẹ́ẹ̀ ò tí ì mọ ẹ̀rí rẹ̀ báyìí tí lè sọ ìdájọ́ ọgbẹ́ mi lálàáfíà ọlọ́wọ́ àlà. Thank you.

kẹ́ẹ̀dẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀kan yín láti gbìjà ẹ̀sìn aláfẹ́ lọ́gbọ́dọ̀ gbìjà ẹ̀sìn béèrè tó dáa ní sálọ̀m béèrè ìyẹn ni òsì lọ́dọ̀ àwọn sàbáàbò ní àwùsá lọ́rọ̀ bọ́ bíyé òun tó jọ́rọ̀ ẹ̀sìn fẹ́ẹ́ gbìjà ẹ̀sìn ọ̀kan tọ́ba jẹ́ láàrin ara lè àtẹ̀tẹ̀ ní kápá lé lórí. lápẹẹrẹ ọmọ yìí ó wí pálapàla ń pa ẹ̀sùn ẹ bá wí àbíyàwó yìí àbẹ́nìkan tó yí pé ilẹ̀ ń dá bàlà sí nínú tó bí èsì àbí ọmọ ṣẹ́ tó dẹ̀ ń kọ́ṣẹ́ lábẹ́ yìí tó fẹ́ máa wí ikú yìí pa ẹ̀sùn ẹ̀sìn máa wí fún náà torí kápá yìí wà lórí ẹ̀ á ti sọ̀rọ̀ tó jorú ẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ. mọ̀lọ́bọ̀ bí èsì mẹ́tí ẹ̀ wọ́n mú ikú yìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ lè jẹ níyà o torí tẹ bá jẹ níyà ni gba yín mọ́ ìjọba máa mú bá ní ọsọ ọwọ́ ní ìfọ̀rọ̀ lọsọ tèmi yẹn sì ní freedom láti ṣe kéde o láti sọ owó tó àwọn inú wàhálà ti bẹnu inú òfin democracy ọ̀kan náà nìyẹn gbàgbé àwọn àjàmọ́ gbàgbé kí sẹ́mi láì ta ká fún mọ́sálásí àwọn yẹn ti ti gbìyànjú lọ́sẹ̀ tó lọ. tó sì jọjú a sì tún fẹ́ kó jọjú dáadáa yàtọ̀ sí èyí tí wọ́n gbà yìí kó jẹ́ ètò tí wọ́n jọjú kọ́ láwọn ọba àlejò aláfọ́sọ alẹ́ tẹ̀lé a fẹ́ fún àwọn bàbá wa tí wọ́n ń ṣàkóso mọ́sálásí. bọ́lọ̀ bó ti yé ṣùgbọ́n wá sí àdìgbò yẹ̀kẹ́ ní ìsàdẹ́ yẹn aláṣẹ ni ó béèrè ọba ti wá sí tó ọlọ́run ó bì. bẹ́ẹ̀ tako. e tó ti gbé yẹn ní o jà kí yẹn náà sọ̀rọ̀ ẹnu rẹ̀ lọ. níbi aburú lẹ́nu yìí o èèyàn kéèyàn lọ ṣùgbọ́n pé yẹn ní nǹkan ìjìyàwó ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. inú tó bú òjíṣẹ́ ọlọ́run lọ́dọ̀ àwọn kò rí bẹ́ẹ̀ rárá àwọn lọ́sẹ̀ wọn ni ipá látẹ̀kẹ́ ọ̀sán pé kìnnìkan. bọ̀rọ̀ bó àwọn àti wájú ti àrètí aláṣẹ ẹni ó mú òjíṣẹ́ ọlọ́run tó mí nẹ̀ tó pàdánù ni ẹtikẹ́tì rẹ kí wọ́n parí ṣùgbọ́n pípa yẹn lásán di àwọn mọ́là ọgbọ̀n kálá àwọn tí ojú èsì wọn àwọn ọ̀jọ́rọ̀ yọ fa agbájá rárá bí bí nǹkan mọ́ irú bẹ́ẹ̀ àwọn sọ pé wọ́n ti mistake pẹ̀lú pé wọ́n ṣáájú aláṣẹ tòjú bẹ́ẹ̀ lọ bọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ń sì so irú yìí tó bá já sí pẹ́ẹ́nu ni à wọn ò lè mú yín fọwọ́ ẹnu náà àwọn ẹbí wọn torí iṣẹ́ nìyẹn lẹ́ẹ̀lẹ́ torí iṣẹ́ bẹ̀yẹn kí wọ́n lè wí tiẹ̀ pé irọ́ lẹ́ni yìí ń pa ọ èké ni o ìbàjẹ́ ni o ti ń sọ yóò dọ́tọ̀ lẹ̀ ni o kí ẹ̀rẹ́ wí tiẹ̀ wọ́n ìkọ́ bẹ́ẹ̀ sin àwọn èèyàn lọ́dẹ̀ sílẹ̀ ìbí mọ́. àwọn ti kó rẹ nìyẹn kéèyàn kó rẹ gbà yẹn. Aha. Aha.

ẹnìkan ń bẹ sí ẹni wa báyìí wọ́n sì sọ̀rọ̀ bára títí ara àwọn tó súnmọ́ nínú fámìlì ẹ̀ wọ́n lówó tó ní làkàtì lé ní three hundred thousand òun nìkan tán ihun tó sì ní ń ṣe ọ̀yìn gan àríkókò rẹ̀ agbẹ́mọ sọ pé kí ìyẹn ní ìkẹ̀kẹ́ lu bọ́yá ọlọ́run mú àdéhùn kẹwàá lára kò túbọ̀ kí ìyẹn sọ̀rọ̀ ẹ̀dùn níbára. tó o bá lẹ́sẹ̀ ṣèbí iṣẹ́ ẹsẹ̀ ló lè ṣe alihamudulilayi níṣẹ́ iṣẹ́ ní sàtẹ́lẹ̀ tí ọ̀lẹ́sẹ̀ ti wakọ̀ kì í ṣe ọ̀kẹ́ kéde méjì mọ̀ sọ́tẹ́ àbí ọ̀sẹ̀ àtẹ́ni tí ọ̀lẹ́sẹ̀ lè ṣe ó lè ṣiṣẹ́ dráìdì kẹ́ni ẹ̀. tẹ́tìrì bẹ́ẹ̀ ibi àtẹ́ni tí ọ̀lẹ́sẹ̀ náà lè jẹ́ dráìfàlì ọ̀lẹ́ni ẹsẹ̀ lè yọ máa pàrọ̀ mọ́ pẹ́sẹ̀ ń dùn lọ́ máa fi tọrọ bára káàkiri ó fi ẹgbẹ́ òun láwùjọ jáde rárá bí tí nǹkan mọ̀ ẹlòmíì lè lóhùn fọ́ lójú ọba fọ́ lójú lọ́ọ́ dà fà àbí kò da alákọ̀wé gidi tó nímọ̀ kọ́ máa pọ ìmọ̀ látọ̀pọ̀lọ fáwọn èèyàn gbogbo àwọn ẹ̀sìn yẹn lè sọ fún àwọn ẹ̀sìn yẹn bá mọ̀ bẹ́ẹ̀ yẹn láti lè gbé aburúkú lórí wọn kí yẹn má fún wọn bẹ́ẹ̀ bá ti mọ̀ mọ̀ dájú dáadáa àgbẹ̀ bàbá kẹ́ni ẹ̀ wá ń gbà fún jèlò gbádagbáda gbàdá gbàdá gbàdá gbàdá ó sì fa ilé ńlá mọ́lẹ̀ nípa kùnú ẹ mọ yòówù tó gbà lọ́wọ́ àwọn gbàdá wa kéékèèké gbàdàgbàdà ni ọmọ àwí. bẹ́ẹ̀ náà ni àwọn bàbá ọmọ ọmọ ọmọ gbogbo ẹ̀ náà wọ́n nílé. ọmọ ọmọ ọmọ ti wí káàkiri ẹ̀ nìyẹn èyí ó sì máa dá ogun kankan àwọn èèyàn wọ́n èyí sáà fẹ́ kú. ẹ ọ̀gá ju akábá kú rẹ̀ níṣe kábá tètè kú ọmọ ọmọ ọmọ wọ́n bá ti gbọ́ báyìí ni wọ́n ti dùn àmì àmì àmì ọ̀sàrí gbó. pé ó mú lẹ́kẹ̀ẹ́ ọ̀sàdánù àbíkò Eh, eh, àìdá ẹni yẹn kó fúyẹ́ ìyẹn lè má fún ìyẹn lè má fún atọ́parọ́ ẹ kó gogoro ní mu ọba sọ yìí pé ẹ fún òun obìnrin ìjẹun ni ẹ sọ pé ẹ̀rà jẹ fún ọba tí ló wọ̀ ọ̀gbọ́n jẹ kaláàsì kéèyàn má fún gbogbo àwọn eléyìí ọ̀ sọ̀rọ̀ àfún kéèyàn má fún sí adé àtàwọn alàlìkéré ọ̀ alàlìkéré ọ̀ tọ́lọ́ wù ẹ̀ lọ́ba lọ fi mú gọ́ọ̀bù ìwọ ni o kò bá sówó lẹ̀ tàbá gbogbo ní àwọn olùtàlẹ̀ nípa àkókò ìlọ́jọ́ kejì ní àwọn gbọ́ pé àlùsí lọ́jọ́ kẹrìnlá àtẹ̀jọ́ ìlúgbòjú wọ́n ṣe ojú kan ìlẹ̀. bẹ́ẹ̀ ni hadith wà bẹ́ẹ̀ nínú àlèmọ́ ìjọm ìwọ̀sán ṣé kalbani sọ fádìsì yẹn lálàáfíà mo bí àwọn obìnrin sáà ti ń gbọ́ wípé táà bá fẹ́rẹ́ jọ́ keje àlè àtìlẹ́yìnpá ní ọjọ́ kọkànlélógún àdéhìí tó wáyé àdéhìí àdéhìí tó lálàáfíà ni gẹ́gẹ́ bí Sheikh Albani rahimahullah ni wọ́n ti fààyàn nínú al-Mu'jam ìlú wasim. maaleykum salaam wa rahmatulah. àbí àbí. Thank you. Ah. ẹ lè fi ti báńkì jọ tẹni tí ń sẹ́ lábẹ́ ìjọba democracy kéèsì ti báńkì ẹ̀ mọ̀ fún dídí nẹ́sùn bẹ lórí tiẹ̀ báyìí lọ́tọ̀. so mọ́sálà ọ̀rọ̀ rìbá ní tiẹ̀. sáà débi sọ́lọ́lọ́ àtàlágbẹ̀yẹ̀ tẹ̀ náà rẹ̀ pé ẹni tó jẹ rìbá ẹni sùúrù ẹni tó jẹ rìbá ẹni tó fún yẹn jẹ atakọ̀wé atajẹ́rì ó ní gbogbo pátá ìkẹ̀kẹ́ náà jọ ni wọ́n nu eegun tó máa jà ó èpè tí á jà ó ọ̀rọ̀ tiẹ̀ wà lọ́tọ̀ kò nídìí kábẹ̀rẹ̀ sí ìsìn àdùkẹ́ lórí rẹ̀ ọ̀rọ̀ bó ti àwọn ọgbẹ́ ìsẹ́lẹ̀sọ̀ ń hàn yẹ kábẹ́ lò fi tiẹ̀ ó ti kọ́kọ́ kójú lánàá tí ọmọ abá yí kọ́ máa bá yẹn yí lọ àlẹ́ sì kẹ́sì kọ́ máa bá lánàá yẹn yí lọ tó kájẹ̀ wá máa yẹ ju kò sí lẹ́tọ̀ yẹn <laughs> abẹ́wò ayẹjú yẹn lọ́tọ̀ sí kéèsì tiẹ̀ yàtọ̀ sí tẹ̀sí lápẹ̀lẹ́sì abẹ́jọba democracy lẹ́sí bá lọ ṣe ẹ olùkọ́ni sí ní skul sékèèsì abẹ́jọba democracy abẹ́rẹ́ nínà ó èmi ò sì ní kẹ̀kẹ́ tó burú tí wọ́n ṣùgbọ́n tí wọ́n bá lọ fún kẹ̀kẹ́ wa bóyá wọ́n ní wo ni tí wọ́n bá ń kà láàárọ̀ mo sì lé lóbúròdì nàìjíríà ọ̀ọ́kẹ́ pa ẹ̀ ẹ̀ sẹ́wọ̀n kó gbogbo eléyẹn ìyẹn ni lówó ní ṣe kí ni o owó ò ní gbà ṣùgbọ́n kẹ́ni ká ní ẹ wọn kẹ́ni ṣe ṣe kò kò dé dùn mí gbogbo àwọn yẹn yẹn sọ̀rọ̀ àkọlọ́wọ́ àìlọ́. Màlẹ́kùn sáà ń sọ̀rọ̀ wà sáà. àrí fọ́ọ̀sì alólejò ogójì ọdún àbọ́jọ́ èyí yóò torí ọjẹ́ àtàrí fọ́ọ̀sì. lẹ́yìn ìgbà yẹn ni ó tún sẹ́wà á ti kíni o ni ó tún fátẹ́kùn sínú owó mi nígbè ń dèbà wáyé. náà alekun sọlá sọlá sọlá ẹ̀jọ̀ bọ́ọ̀lù yẹn ti máa ṣe alẹ́ ìdí bẹ́ẹ̀ ṣe ṣáájú ní ibi tí èmi ń ṣe ní àwọn gọ́ọ̀mẹ̀ntì wa láti fi àwọn fẹ́ kúrò ní ìṣe ẹ̀fọn òbí wa tó fún wá ní àwọn nẹ́ẹ̀bì àwòrán àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ láì ṣe ìṣe ẹ̀jọ̀ ṣé èèyàn kó nínú àdìsí olùsọ̀wé òsì lórí àdìsí. kí ló dé èèyàn kó sí èèyàn kó sí kò sí ọgbọ́dọ̀ ẹ̀ lè fi yọ́ kó mẹ́ẹ̀ àyàfi tó bá já sí pé ọ̀sọ́lẹ̀ tẹ́gbà fi jẹun ibi dẹ̀ sì máa pa yín kú tẹ̀lé ya fọ́tò yẹn fún ọ pẹ̀lú aṣọ mi àtẹnudí òun nígbà yẹn tó torí wọn tọrọ rọ kọ́ darú mi kọ́ darí ha tó ajá sí là lórí nìyẹn tó bá já sí pé tẹ̀lé ti tọrọ láì ebi ọ̀pá yín kú ẹ ya fọ́tò yẹn pẹ̀lú tí ń sọ náà ni ẹ sì gbé fún ọ wọ́n bá fi gbé aṣọ òfin sókè ọ̀rọ̀ bọ́ sí ilé rẹ̀ ṣùgbọ́n tẹ̀ bá ti ní kú wọ́n lè pálá òsì lè ní kẹ́ rí ọgbọ́n dá sọ ajá sí pé èèyàn ni ẹ dá sọ yìí náà lọ á kú yún náà ni. jámọ̀ ọkẹ̀ jámọ̀. àyọ̀ kéèyàn kí mọ́kìrìbì tó bá ti wá kí mọ́kìrìbì tó kọ́ lọ fún wọn ni ọ̀wọ́ ọ̀làǹfà kọ́ máa ṣe jámù tiẹ̀ lẹ́yìn ìgbà yẹn. والله أعلم نعم ah àlọ́ yẹ kóun náà ti sùúrù kọ́ má tètè dìde. nígbà wọn ṣe yẹn náà ni kí wọ́n yọ ọ ṣe kó wọ́n á fẹ́ kírun ní ẹ̀kọ́ ọlọ́wọ́ àlọ́.